The battery is flat now. At all. It's not much at all. I'm going to. Where is the charger? It's charged. Oh, yeah, plug it. Eléyìí gan ni kò dẹ̀ eléyìí ò kàn ṣáàjì mọ́ ni. Um, what's up o oh? okay it's charging yeah ẹni tí àwọn to sanwó fún a big ti A big a to mọ̀ pé tán bá ti gbowó sí wọn ò ní pè wọlé mọ́ a fẹ́ kí wọ́n pè wọlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni so any. láṣì torí wọn ò jẹ́ kí aráyè wọ́n kàn ń pè ah wọ́n you send the account number so what? the first caller yeah. A pin page yeah and so um, anything because lánàá yẹn help trouble fẹ́ wà nígbà tí a ń ṣe you know i gave my my daughter was so busy òun ló máa mi ṣe iṣẹ́ kìnìún lànà but lẹ́ni mo ní another <laughs> another pa <laughs> so he's doing it for me ṣó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn ẹni tó bá ti gba owó tó bá ti gbowó ó máa calling ṣó ti yé yín when you collect your money tí aago yín bá ti dún then you calling. you pray pé kí owó àwọn tó fún yín kó máa lọ sókè pé kí wọ́n máa lọlẹ̀ kọ́lọ́run solve problem tiwọn náà fún yín àmì fún wọn lórúkọ Jésù so you bow to calling mo ti sọ pé ẹni tí ò bá ti pè wọlé ẹni tó bá ti pè ń sìn you can calling. Mm -hmm. tó bá ti ẹnìkan ti gbowó kí lórúkọ ẹni tó ti gbowó yẹn ná ọlọ́run mi ò wà confused ó lọ don't let me be confused. Mm. ó yá now you can call in na whatsapp only eléyìí eléyìí kúrò nínú yọ eléyìí kúrò nínú kínní kéye kó di whatsapp only eléyìí nìkan ni kò connect mọ́ connect that one here so only whatsapp nísìnyí ẹnìkan péré la ṣì ráyè ṣe látẹ̀ẹ̀kan àbá ti ṣe tó bá pẹ́ rush rush rush rush bẹ́ẹ̀ àbá ti ṣe like àbá ti ṣe like ten àbá ti ṣe like ten or twenty nsìn but ẹ ṣe bẹ́ẹ̀ ṣe lẹ you are now connected. Mm-hmm. a tún ti ṣẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ so àwọn èèyàn ti wọ́n ti lọ ọmọ rẹ̀ pa kúrò ah wọ́n ti pọ̀ jù lórí ibẹ̀ yẹn wọ́n ń ṣe fans mi o those who calling me they are not my fans wọ́n kàn gbọ́ ni à ń pè pẹ̀lú ní ebi ń pa wá láti kinní kan àǹtí mi kinní kan kan mo di àǹtí ẹlòmíì kíákíá ni àǹtí ẹlòmíì ní wéréwéré kì í ṣe tá a bá ṣe lénìí it's possible we do it again tomorrow but tí àyè ṣì wà lénìí tẹ́ ẹ bá rọra ṣe tá a rọra ń ṣe ẹni tó bá dẹ̀ ti gbà ẹ má jẹ́ ń yín o for your information ẹlòmíì náà tún lè píkì orúkọ yín kó tàgẹ̀ sórí Facebook ẹni tó bá ti gbà á post orúkọ ẹ o tàbá dẹ̀ ti post orúkọ yín torí pé àfẹ́kẹ́ nìkan káwọn kan àwọn kan smart débi pé the same set of people ló máa gbà yín tó gbà lánàá mí ń sìn ó lè ti wà ẹnìkan ti ẹ̀gbà lọ́wọ́ mi lánàá ó lè máa send credit káàdì uh, sí mi kò tí ì pè mí bóyá dẹ̀ ti pè mí tí mi ò gbágo because a lot of people have been calling me since yesterday mo tún gba double message double call. ó yá ẹ kí lorúkọ yín o kí lorúkọ yín kí lorú ẹ jẹ́ kẹ́nìkan ṣe tán ẹ jẹ́ kẹ́nìkan hello à ń gbọ́ yín. ẹ ká sọ máa o àkọ́kẹ́ bọ́ọ̀lì tèmi lára ló ń bá yín sọ láti nàìjíríà. ok à ń gbọ́ yín àkáǹtì yín kọ́ ẹ kọ́kọ́ gbàdúrà àkáǹtì yín kí ni orúkọ ẹ ṣe ti sẹ́yìn àkáǹtì yín ni mo ti sẹ́yìn dẹ̀ mà. kí lorúkọ yín. Tèmídayọ̀ Òbé ni mà. ẹ ẹ kọ́mẹ̀tì sábẹ́ Tèmídayọ̀ Òbé ń sìn yín kí. ok ma. ẹ kọ́mẹ̀tì sábẹ́ Tèmídayọ̀ Òbé kẹ tẹ bá dẹ̀ ti ṣe tán kẹ gbàdúrà fún ẹ tó fẹ́ fún yín. àdúrà yẹn á máa gbà mà o. àmì ẹni tó fún yín lówó àwọn kan náà wà àmì àmì eléyìí tẹ ń gbà lọ́wọ́lọ́wọ́ tó fẹ́ fún yín sìn yín àwọn èèyàn tó fẹ́ fún yín àwa náà ni àwọn ẹ̀ so ẹ gbàdúrà fún wọn pé kọ́lọ́run gbé ọwọ́ wọn sókè kí wọ́n má kú lọ́mọdé kọ́lọ́run wò wọ́n sàn ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn so ẹ̀hẹ́ so ó yẹ ẹ gbàdúrà ẹ gbọ́ ẹ gbàdúrà kẹ́dẹ̀ kọ́mẹ̀tì abẹ́ ṣáàtì yín wọ́n ẹ máa rí sí i. bàbá lórúkọ Jésù. <laughs> one minute. ayérayé ọlọ́run ayé aláyọ̀ ọlọ́run àgbà alágbára gbé agbé àwọn ìránṣẹ́ yìí tó ṣàánú fáwọn èèyàn lé lọ́wọ́ ọlọ́run àánú káàánú kó máa wà pẹ̀lú wọn kó wọn máa lọ sókè sí ìbànújẹ́ kó má ṣe wọnú iṣẹ́ wọn kó má ṣe rí ìkorò nínú ayé kó fi ẹ̀mí gígùn àtàlàfíà gbélé ayé nǹkan kó má ṣe bàjẹ́ inú wọn kó máa dùn títí láéláé jésù olúwa wa àmín èmi náà tún wá gbàdúrà fún yín ìyà ò ní jẹ yín mọ́ màgébò sòtó yàbá kàpá tèǹdàyà mo gbàdúrà fún ọ aṣọ ìyà ọ̀run bọ́ kó lára rẹ ọ̀run gbé ọ ga lọ sí gíga tó rò pé o lè dé láyé ọ̀run mú ọ débẹ̀ ó pẹ́ ó ní tí ó sì ní tẹ́ ojú ò ní tì ẹ́ mọ́ they will be the smallest blessing you will receive from God as from today your heaven will open as well in Jesus name Amen. yes so ẹ ṣe ti comment sábẹ́ ẹ comment sábẹ́ kan lè send send ẹ ń one after the other la fẹ́ máa ṣe yes. okay ma ẹ kí lorúkọ yín. Àkànkẹ́ bọ́ọ̀nì tèmi dayọ̀ ni mà. Àkànkẹ́ ṣé ti sẹ́ǹdì ẹ̀ bẹ́ẹ̀ ni mà. kí ẹ kí lẹ kọ sábẹ́ ẹ̀ nísìnyí do you check it àkànkẹ́ àkànkẹ́ so you send it here to the on this one yeah you know that yeah, I know. yeah. àkànkẹ́ àkànkẹ́ àkànkẹ́ àkànkẹ́. ṣé nísinsìnyí àbó ti pẹ́ torí àwọn èèyàn tó ti wà ń bí wọ́n ti pọ̀ gan-an two people kan àwọn two people kan send me privately àwọn àbúrò mi kan báyìí bíi adéṣe um, ẹwà àti the other ọmọ mi àbúrò mi méjì yẹn so. àníkẹ́ ẹ kọ́mẹ̀tì sábẹ́ ṣáàtì yẹn hello. A comment akànkẹ́ please comment on that so we do that immediately we move to another one yesterday a rí gbogbo ẹ̀ bó ṣe lọ létòlétò lánàá ó yá another person should call in Oh yeah, another person should call now Hmm. ń eh, lábẹ́ okay kí ló dé tí fóònù tún steve pa. ogun ogun máa wà o ah, wọ́n ti mẹ́sẹ̀ tó ń wọrí fóònù yẹn ó ń jẹ́ kó rí ẹ̀ gbóná tí eléyìí ò mà lọ́mọ́ àtẹ̀tẹ̀tẹ̀ kò tẹ̀ <laughs> ẹ má má bà fóònù mi jẹ́ ẹ̀yin èèyàn yìí ẹ má má bà fóònù mi jẹ́ mi máa ń bẹ̀ yín máa ní ẹ má torí ọlọ́run hmm. hmm. àdìkẹ́ pray fún mi tó bá yẹ pé mo ní like bíi jọ́kìn kan ní ten million péré mi ní kò gbẹ fún yín o màá fi five ń bẹ̀ tọrẹ mo mọ̀ pé ẹ̀hẹ́n I will give kò ní èrè máa pọ̀ I will give people will eat honestly. She she sent eh? She sent the first caller now. Eh? She say she's going to send the first caller now. Okay. She sent the first caller now. Okay, okay. Can sent it already? She sent it That's what she said the, is that the first caller that That's send it to caller, yeah, okay eh oya send it to the that first. i still have not seen that woman that called this one kí ló dé ẹni tó pè é sí tí ò lọ mọ́. just press. Mm send ẹ̀ sí send ẹ̀ sí ẹni ẹ̀kọ́ send ẹ̀ sí kọ́lá. àwọn èèyàn ń pè kí ló dé kò wọlé kí ló dé tó jam pad why is it not ringing something is fishing. ṣe ni first caller yẹn ṣe ti send ẹ̀ sí. Si. Yeah. ẹ má kí ẹ kàn sọ̀rọ̀ ẹ má kí wa pé ẹ business ẹ ti pè mí lẹ́ẹ̀kan ẹ ń bèrè business mi ò dáhùn no time ẹ kọ àdúrà lẹ ní ìdìfẹ́ ni tó bá ti ṣe kí níṣẹ́ fẹ́ obólẹ̀ tí pè wá ṣẹ́ nàìjíríà ni mà. nàìjíríà la ti ń pè yìí. yes ma torí tẹ bá waste time mother we no have time ah ní time yẹn àbí tẹ pẹ fẹ́ sọ nǹkan míì ṣé ẹ ti sẹ́ẹ̀dà ká nọmba yín ni mà. bẹ́ẹ̀ni ok kí lorúkọ yín. Amzat Mojisola. UBA zero two one two one seven five zero two. Amzat Amzat Mojísọ́lá Mojísọ́lá ok ok ok ok ok ok ẹ send ẹ send account ok pe account number yẹn so bóyá kókó tiẹ̀ máa pè tán ẹ kí lẹ pè. two zero two zero two one two one two one two one. seven five. seven five. zero two. zero two yes that's I'm amsat yes yeah mojisola moji moji yeah mm. Hmm. sad. okay you press the number you send it already you can when you want to press the number you can just press it direct you get me yeah. all right tẹ bá ti rí náà kẹ kọ sábẹ́ comment tẹ bá ti rí owó oh, ẹ má bínú o bó bá tẹ bá ti rí kẹ sọ pé ẹ kẹ gbàdúrà ẹ sọ fún àwọn tó ń fún yín kọlọ́run kó bless wọn kọ́lọ́n kó bless wa kọ́lọ́n jẹ́ kí wọ́n máa lọ sókè bẹ́ẹ̀ ni àmín ọlọ́run á máa bùkún wọn wọ́n á máa rówó ná wọn ní rogun àkóbá òun àdábà ò ní jẹ́ tiwọn lágbára ọlọ́run wọn lánà oṣù Ramadan táwọn yìí wọn lálá haúlà wọn lákùwátà ilá abilá yàlí lazim àmín. àmín ẹ ṣé ma thank you ma ẹ máa tẹ bá ti rí tẹ bá ti rí kẹ ẹ sọ fún wa kẹ ẹ tún á mì kẹ ẹ má pè mọ́ tẹ bá ti rí ẹ kàn kọ sábẹ́ comment pé sin ṣe ti gbọ́ mà ẹ ṣé mà. Thank you. You're welcome. God bless you. Amen, ma. Yes, ma. Another person. You didn't see the person? Yeah. Kí lẹ wí? ó yá send the, this one ní pé kàn wo call call call that you should check the account i have sent account number to account number ti send sí ni kí àti sọ́wọ́n sí wọn ni kò máa ṣe okay should i call. Okay, mo ń bọ̀ kí lẹ sọ o màá gbọ́ yín o. call fail because the ń jà dànù kì í ṣe orí nọ́mbà tí mo ní kàn pèsè gan-an ni ìwọ ń pèsè yẹn o mò ń lo nọ́mbà yẹn lọ́wọ́ nọ́mbà tí mo ní kàn pè sí kàn yẹn o ok yẹn tá a kọ sórí screen yẹn tọ́wọ́ yẹn nìkan pè sí i don't want people to i want to use this one to be send this use this one to message excuse me lọ sí orí chat yẹn lọ sórí chat kó mú nọ́mbà yẹn nọ́mbà kì í ṣe orí nọ́mbà ni mo ní kàn pè sí mo lo eléyìí lọ́wọ́ o gbọ́ hello. èwo ni use this one use this one. mo gbọ́ o. à ń gbọ́ yín. off down. But use this one. You know the woman is here. You know, you know. Yeah. You see her? Yeah, uh, I know Okay. Use this one. Let me be using this one. Hello? Hello? ẹ eh? ta ló à ń gbọ́ yín. hello ma à ń gbọ́ yín sà. Hmm. ya Bankole Caleb ló sọ̀rọ̀ láti Nàìjíríà ma. Bankole Caleb. bẹ́ẹ̀ ni mà nẹ́tíwọ̀kì yẹn ó lágbára mú wa. Bankole Caleb. just ẹ táìpù orúkọ yín don't be ready to be far when you are typing it on the phone direct type it direct on the phone you only just be typing it to the person that go kí ni àkáǹtì nọ́mbà yín. ok kí n type orúkọ mi sí. no no kí ni àkáǹtì nọ́mbà yín. ok àkáǹtì nọ́mbà mi ok zero one. zero one. five eight. five eight. four three. four three. four three. four three four three yeah. eight five. eight five. one six. one six. Eh, That's GTV Bank. GTV. GTB, yeah, bank. Bẹ́ẹ̀ni ma. Kí lorúkọ yín? Báńkọ́lé. Báńkọ́lé. Caleb. Off it. Báńkọ́lé. Báńkọ́lé. Bá ok. <laughs> Bí b a n K E n e send bá ti rí kẹ́kọ̀ọ́ receive only ní sílẹ̀. you have sent is uh, you know what you're going to do i know they are calling they are disturbing you i'm sorry darling no, I feel they are calling listen to me i know hello ẹ ṣe gbogbo tí mo ti send tí mo send sórí nọ́mbà tibẹ̀ yẹn àwọn tó ti pray nìyẹn àwọn tí bí tẹ́lẹ̀ pick yẹn ẹ drop wọn àwọn tí a ti pick yìí ẹ̀hẹ́ so mo ti send àwọn mélòó kan sí fóònù whatsapp méjèèjì yẹn mo ti fi send sí yín so ẹ ṣe àwọn yẹn. Mm. Mm. Yeah ẹ ṣe àwọn tó ti pray nìyẹn ó yá mr man ó yá pray ẹ pray fún àwọn tó fún yín lówó. ní orúkọ jésù ọba tó ní ayé àti ọ̀run hmm. gbogbo àwọn tó bá di ogun ìjà sí ọlọ́run máa wó wọn palẹ̀ ni. àmín jésù. Ọlọ́run máa wó wọn palẹ̀ ni wọn ò ní lágbára lórí gbogbo àwọn tó bá di dogun. àti lórí eh, àwọn kan náà tún wà àmín àmín Ọlọ́run àmín àmín àmín wọn ò ní ṣàṣeyọrí lórúkọ jésù gbogbo ìmọ̀ wọn ọlọ́run máa sọ́dọ̀ fún yín ẹ ṣàṣeyọrí gbogbo tẹ́ ẹ bá dáwọ́lé ẹ ṣàṣeyọrí gbogbo ẹ̀tọ́ yín tó há síta bí olúwa ti ń bẹ láàyè ọlọ́run máa gbà fún yín bẹ́ẹ̀ ló máa rí lórúkọ jésù kristi olúwa wa. àmín thank you thank you ẹ ṣé gan ni god bless you sir. ẹ ṣé gan ma thank you ma. yes sir bye sir. Yeah mo gbàdúrà fún olóore kan láti ìlú àbújá yeke poso tayaba mandeka mo gbàdúrà fún yín lórúkọ jésù ẹ ò ní jábọ́ ẹ ò ní ṣàìsàn ibi ò ní bá yín ẹ ò ní náwó kan ìsàlẹ̀ àpò ojú ò ní pọ́n yín ara ò ní ní o ayọ̀ ní tiyín in jesus name. hello mo mọ̀ pé this person is my fans send your account number. ìsí àkọ́bá lówó ló ń sọ̀rọ̀ láti nàìjíríà wá ẹ kúrò lẹ́wà. kí lorúkọ yín o. ìsí àkọ́bá lówó rò. ok ok kí ni àwọn lórí. mo mọ lórí zero zero. ok ẹ sẹ́ndì ẹ̀ báyìí ẹ sẹ́ndì ẹ̀ sórí wọ́sọ̀pù mi yẹn ẹ sẹ́ndì gbogbo ẹ̀ sórí wọ́sọ̀pù yẹn nísìnyí. Eh? I said the only problem is that the name. Hmm? The names of the people, that's what I'm not getting. I need the names of the people. When they're sending here, I can easily pick them at the names. but when they pick it they, when they send it there my phone is going to be jampered and my àwọn kan wà tó pé okay okay okay on the live chat so okay if they send it you can easily copy it correctly. Yeah, the name, spelling, Ah, but we want them to call him as well. Yeah, that's what I'm saying. Maybe when they call him. Okay, tó bá pick orúkọ yín lábẹ́ bíbá yìí lórí WhatsApp ń bí try to call him and pray. No, kò tiẹ̀ ní tí wọ́n bá dẹ̀ pray gan kọ́ máa pray mi tán bá ọkọ̀ torí kò tiẹ̀ yé mi. Àwọn tó ti pè wọlé sórí fóònù tí wọ́n lé ní seven thousand. Ọlọ́run máa yẹ fóònù mi bàjẹ́ orí fóònù máa yí o. Orí fóònù lè yí pẹ̀lú nǹkan tó ń kọ̀ ló ń bí o. Ẹ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ I wish I know my daddy's number. What I'm saying. Yeah, What they give you? Today. Hello. ẹ. Eh? àgbọ̀ yìí ṣe nílá tí wọ́n pè sí. ẹ má bínú. tolú orí fóònù bẹ́ẹ̀ àwọn tó ń pè God bless you amen. Hey. pípò àkọlé yìí mi ò mọ rísì tó fi dán mi. Eh? ó ní block. Ah. Oh, only I've come anytime this person oya oh bring your account number send your account number ó ní àwọn kan tí mo mọ̀ bí. ta ló pè gbé wá jẹ́ gbé. hello hello hello now. kò connect. ẹ ká sọ ẹnìkan tiẹ̀ sọ lánàá. ọgbọ́n mi ò fún mi lórúkọ mi o. ṣé ti sẹ́ndì ẹ wà lábẹ́ ṣé ẹ wà lábẹ́ àti bàbá ìyá bí ẹ̀ síbẹ̀. bẹ́ẹ̀ màá mú wà lábẹ́ ṣọ́ọ̀tì. ṣé ti sẹ́ndì orúkọ yín síbẹ̀. bẹ́ẹ̀ màá mú ti sẹ́ndì ọgbọ́n mi ò fún mi láyọ̀ tọ́lá ní. ogun mọ́wọ́ àbíkẹ́lẹ̀ pé. ogun mẹ́rù fún mi láyọ̀ tọ́lá ní ó wà fàlẹ̀ mo ti sẹ́ǹdẹ̀. ẹ o send it now now send it send it again now now. ogunba mẹ́rù Fúnmiláyọ̀ all right ma. Eh, Ari, Ari. á rí tá a bá ti kọjá ẹ mọ̀ pé wọ́n pọ̀ gan ó dẹ̀ ní àwọn ó ní àwọn fans mi kan nígbà yìí ó ní àwọn ti ń tẹ̀lé mi. àwọn ti sẹ́ǹdẹ̀. ẹ kọ́mẹ̀tì ah, sábẹ́. àwọn ti ma. Is it you talking now or me before? Give fans. Ma? Oh, mommy. Is it for I've sent it before, ma. A lot of people. Okay, a, a lot of people send something, but you know what? Is it Victoria? Yes, ma. Kini, Victoria kini. Ogunbamere. Victoria. Fumilayo. Fumilayo. Ani. Tolani ni o. Ogunbamere Fumilayo Tolani. Mm. Tolú check olúwa dára sí mi. fún mi ògúnbàmẹ́rù ẹ́sà lórúkọ mi. ó yá ẹ̀rì sẹ́ẹ̀dì ẹ̀kẹ́ sọ pé ìyìnlẹ̀ pè ń sìn kẹ́ẹ̀dẹ̀ gbàdúrà fún ẹni tó ṣe pé kí ọlọ́run kó ṣàánú fún wọn kọlọ́run kó bless wọn mọ́ kó dá wọn sí ẹ ṣe. mo ti send ẹ bẹ́ẹ̀ yẹn ma. all right yes ma. all right you say you say yes, ma. she said she send it again but Adebukola I want yes, you to ma. pick ẹ̀yà. Eh, yes ma okay mo ti send ẹ ma just call now ókè jẹ́ tiẹ̀ pé ẹni tó ń bá mi ṣe gan kí n sọ fún ọ bí wọ́n ṣe máa máa ṣe lọ kí ni tẹ́ bá ti pè é káwọn náà máa máa pick as we are picking it alone ẹ ṣe ó yá ẹ ṣe ẹ cut thank you Yes, ẹ cut lọ́hùn ẹ cut ẹ lọ́hùn. let me call this person and tell him tell her how to do the something for me. the way we did it yesterday was better. Today is somehow. Yeah, because you want them to call them. so yeah, find found out. You find out. Mm. When you find out, you just pick, send it to the. Okay. This one, which one? Or this one. And I want to tell you to pick somebody, the fans, some my people, somebody coming. I want to check some face of my people here. I know them let me see them I àwọn only what the guy that called me right now always pick my call always share my okay wàá rí títí ẹ don't worry ọmọwùmí abimbola i see o ti send the inbox o ti inbox mari i'll do that for you later i'll do that for you má bínú ìyẹn ah, mo ti keep àwọn yẹn separate. She's calling. ṣé ẹ wà online pẹ̀lú mi ṣáma. òun ni òun ni. ok ok ok ok command ok màá kàn pray fáwọn ok ok ẹ tí bá tí tọ́ bá ti pè wọlé kó má ṣàdúrà tọ́ bá ti ń ṣàdúrà ẹ máa píìkì orúkọ tí n bá ti fún yín ẹ máa píìkì orúkọ tí n bá fún yín ẹ máa pick orúkọ tí orúkọ tí a bá ti dá tó bá ti pè wọlé tó bá ti dárúkọ yẹn yẹn pick ẹ èmi náà tún send ẹ my daughter also is sending so we both doing it ẹ rí i pé mo ti lọ lẹ́ẹ̀mẹrin wọ́n flag gan wọn ò fẹ́ kó ṣeé ṣe bíi títà náà yẹn and we are going to do uh, we are still going to do another one tomorrow ayi ma tó bá tún wò má tún ṣe lálẹ́ hmm, àwọn many people ló fẹ́ ni a fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn so ẹ má worry thank you. Um yes my ẹ My ma ẹ yes ma yes ma èmi á pray for wọn yeah and whatever prayer point somebody need tẹ bá rò pé want it. ẹ kàn to suffer. fún anybody we pray for them that's it. Hmm. Hmm. Mm. Mm. All right. Thank you. Yeah. All right, yeah. Let me continue typing. Let me continue typing. So me particularly, I want to give you some names because on this place I know some of, some of my fans. There, eh, there's a guy here that called me just now. I mean, about a few minutes ago. Uh, me. send me your account number. see me that's àwọn ọmọ tó máa ń pàdé mi ní àárọ̀ nínú gba àdúrà bẹ́ẹ̀ ni always saying amen amen i'm going to do that bẹ́ẹ̀ ni hmm, oúnjẹ tó bá ti tọ́ sí ọmọ àkì fún ajá ajá kọ́ làwọn èèyàn o ṣùgbọ́n àwọn tó tẹ̀lé mi tó máa ń ṣe dáadáa lórí platform mi náà they need to dára sí mi send me your account number now now. okay dára sí mi i'm checking mi ò tí ì rí account number o tolúwa ni mí ẹ you send that one dára sí mi ogun bàmọ́wọ́ ok ó ti ní lọ́ọ̀kì nìyẹn ẹnìkan sunkún bíbà yìí àbí àbí àbí àdè tolú lọ pẹ́. what's the person name you're looking for. the person name olúwa dára sí mi mm, floor obc àbí mi tẹ̀ mọ́ orúkọ bí ibọ̀ mi mọ̀ bóyá account number ẹ̀ ní sọ́mọ́ ìpórúkọ ọ̀tọ̀ ló lò lórí ibẹ̀ yẹn kí ni account number ẹ send your account number yára sí mi send your account number. the other one náà ti pay okay about six ti pay sí wọn ò jẹ́ ká ṣe díẹ̀díẹ̀ wọn ò jẹ́ ká rọra ṣe. mo mọ àwọn fans mi ẹni tó máa ń wá sí mo mọ àwọn fans mi. Eh? Olúwadarasimi where is where are you send me yours now mi ò mọ rísì tí kọ́ọ̀lù ò fi wọlé o eléyìí ló takú sórí fóònù o kọ́ọ̀lù yẹn ń wọlé àwọn kan ń ṣe hi mi ì mọ̀ fún wọn. Arínọlá Àbẹ̀bí ọmọ Karim ó ní I need your help what is the problem what is uh, kí ni help tó need kí ni help yẹn àbẹ̀bí tó bá jẹ́ pé hmm? eh? I, I don't pick her. Kó pè wọlé sí i hello. hello ma. yes o. ẹ káàsán ma yes ma. mo rí lórí facebook lèmi náà ṣe pé ma pé kẹjọ kẹ ṣàánú èmi náà ma. à ń fún àwọn àwọn fans wa la ń fún lówó. ah ó dábàá. ẹ̀rọ ekí ni àkáǹtì nọ́mbà yín. hello. hello ó jàm ní kò dẹ̀ kò tí kò tó. Hmm. Instead Okay, wọ́n ní okay, let me let me be choosing. Oya, oh, yeah. màá máa pè é, wàá lè wàá máa copy ẹ̀. Ariola, where is your account number? Ariola, where is your account number? Tolu, I'm tasty. You can't believe it use i need to use. à ń gbọ́ yín. ẹ káàsán. ẹ dúró ẹ kí lẹ wí. oh my god. wọn ò gbọ́ mo fẹ́ kẹ́ gbọ́ mo fẹ́ gbé kán gbé sísú. kí lẹ wí sà. ẹ ló mà. à ń gbọ́ yín sà. láti nàìjíríà ni Sulaimon Akeem Abiodun. Sulamon Akim Abiodun láti ìlú wo lẹ ti ń pè abẹ́ agbègbè wo. Nàìjíríà Nàìjíríà Nàìjíríà. Níbo ni ní Nàìjíríà? Ní sọ́ọ̀. Mo mọ̀ pé wọ́n lockdown àwọn tí Èkó particularly wọ́n lockdown lẹ́kọ̀ọ́ but irú àwọn kan nìbàdàn ń sìn wọn lockdown nílùú wọn. Ok ṣe ti kí ni. Sango Sango Sango. Ẹ̀yin bo lẹ ti ń ṣiṣẹ́ sà. Ẹ kú. Ẹ ṣe sà. Mo ṣẹ́ náà mà. Yes sir àwọn tí ọ̀rọ̀ oúnjẹ jẹ ta kàn lè hẹ́pù lítú lítú la fẹ́ fún lówó àwọn kan lówó lọ́wọ́ bọ̀ wọ́n tún máa gbà sí. àwa náà bẹ̀rẹ̀ o the same thing náà lè mi ẹlẹ́dàá rí mi o. <laughs> ẹlẹ́dàá wa ẹlẹ́dàá rí mi o bẹ́ẹ̀ ni mà. <laughs> ẹlẹ́dàá wa rí mi ókè o all right ṣe ti sẹ́ǹdẹ̀ kí ni àkáǹtì nọ́mbà yín. zero zero five two three four okay ẹ just send it take the phone already Zero zero. on zero. zero zero five two five two three four three four ẹ máa sọ̀rọ̀ lọ kò tí ì pé ten ṣé o pé kí ló tẹ̀ sọ̀rọ̀ mọ́ ẹ ló sà. eight seven eleven. okay eight seven eleven. can you start again. ẹ tẹ can start again. ìbẹ̀rẹ̀ o. oh yes sir. zero zero. Uh -huh. five two. Uh -huh. three four. Mhm. eight seven eleven. eight seven eleven okay. orúkọ yín sà. Hmm? sulaimon Akim abiodun sule Akim abiodun. báǹkì wo ni. báǹkì wo ni sà. gt ma. gt. Mm. Sulaiman. Sulaiman es ẹ ṣé o ẹ gbàdúrà fún ó yẹ gbàdúrà fún àwọn tó fún yín ní kọ́lọ́run kó gbé wọn ga àwọn tèmi ní kínní. Ọlọ́run kó gbé àwọn tó fún wa ní ìkọ̀kọ̀ náà gbé wọn ga. Mm-hmm. ẹ ṣe ẹ̀yin náà Ọlọ́run kó fà wọn lápá sókè. bẹ́ẹ̀ni lágbára Ọlọ́run Ọlọ́run nígbà láàárọ̀ wọn nígbà lọ́sàn wọn nígbà lálẹ́. àmín àmín àmín àmín. gbogbo bó ṣe ń lu a máa dún. àmín. gbogbo ẹ̀yin náà tẹdẹ ń ṣe tẹ fi tẹni ọlẹ tó ń gbọ́ tẹni a wà nú ẹ. àmín. Ọlọ́run ẹ ṣé thank you very much bisimilahi ramoni rahim ramoni rahim <laughs> àmì àmì àmì <laughs> thank you very much thank you for calling tẹ bá kàn ti rí ẹ kọ̀ọ̀kan sí abẹ́ ṣáàtì tẹ ti wò pé èmi gba tèmi o máa receive ṣó ti yé yín that's all god bless you sir. okay okay okay thank you. ẹ̀yin náà ní jẹ́ atọ́rọ́ jẹ́ o láṣẹ Èdùmàrè ojú owó nípọn a ò ní rí ibi o ẹ ṣé bàbá. yes sir. Ariola Abebi ọmọ Karim, I'm talking to you. You have my number. Talk to me. I'm interested because I know you very well on my chat, on my platform. And the other of my mm, baby girl Tomamba máa ń bá mi pàdé mi, Ito Adura. Why people are crying? Why people are crying? Kilo ten zukun ń Ah, a ò ní rògùn ẹkún okay let me pick some people now ó yá ìpè wọlé eléyìí kí ni yìí hang kí ló dé tó hang tí a bá ti stop ẹ ẹ no wọ́n pè wọlé gbogbo orí fóònù yẹn ti steve ni ó wá hang iphone for that matter àbí ká divert ẹ̀ sí fóònù bòmí ni. Hello. Hello. Hello. Hello. Hello. Hello, ma. Yes, sir. Hello, ma. Yes, sir. Hello. I'm going sir. Hello, ma. Hello, sir. Ẹ kú ọjọ́ it ma. Ah, níbo lẹ ti mọ̀ mí? Níbo lẹ ti mọ̀ mí tẹ́ Yes, ma. Náà fáǹsì ni mi, ma. Ẹ ẹ́ ó yá ẹ ìgbà tẹ́ ní kíkọ́ ah, ọjọ́ mẹ́ta. All right ma. ǹbọ̀ bọ̀lẹ̀ tí ń pè wá nígbà wo lẹ tí ń pè wá sà. àti ẹ̀ máa ti bá ní ọdún fọ́lọ̀ yín kí ni mo ti ń pè yín èkó. àbọ̀ lẹ tí ń fọ́lọ̀ mi. hello sir hello ma. ẹ mò ń bọ̀ yín. a ti máa pọ̀ táìmù bá ti ti ọkọ lóyún yẹn àti bá ní ọdún yín. ok. táìmù àti ẹ e gbé ọkọ lóyún tẹ e interview wọn ah! táìmù gbogbo gbà yẹn náà dẹ́n fọ́lọ̀ wọn ní. èmi ò gbé ọkọ lóyún mi ò interview ọkọ lóyún rí olórúkọ Jésù èmi kọ́ o. Mm-hmm. Mm-hmm èmi kọ́ ẹ ti purọ́ èmi kọ́ èmi kọ́ èmi kọ́ mi ò interview. èmi kọ́ lẹ wò èmi kọ́ lẹ wò ó yá ẹ jáde ẹ jákò lórí fóònù mi èmi kọ́ lẹ wò. hello. èmi kọ́. àti àti ti àti ti àti ti ọba àti ti ọba àti kinní náà mo wò yẹn náà. ọba wo tí ọ̀tọ̀lọ́ba dé yẹn táyìn gbogbo wa yẹn tí tọ́pọ̀ ọmọ àlà ìdéwàsíù àti ìyá ẹsọdù màmá kan báyìí náà mo tẹ̀lé bá màmá yìí. ok <laughs> ok ìyá ẹrọdù <laughs> ẹ ti mú ẹ ti ìyá ẹrọdù ok ẹrọdù ìdílé oúnjẹ ẹrọdù ìyá ẹrọdù ok. ìgbà tó pé alájà yìí dé ṣé ń gbọ́ mi mà. ẹ̀hún láì ṣe àwọn fọ́lọ́ yín gan wà láìta láì. àlẹ́ ẹ̀hún náà lẹ̀ ṣe mọ́ lẹ̀ ṣe ni wọ́n interview ọkọ̀ eh? olóyún níbo náà ti interview ẹ̀ bóyá àkànṣe. Eh? mo gbé mo gbé mo gbé fún àwọn ènìyàn lábínú tìyá ẹrọdún ẹ mọ wọn tì yẹn máa ń fọlọ yín gan wàláì àwọn máa ń fọlọ yín dáadáa kódà mi wàláì Ọlọ́run gan náà ẹnu wa máa ń fọ mí lè ṣe kí máa. ẹ tún pé wàláì no <laughs> no problem <laughs> nínú àwẹ̀ yìí ẹ tún oh my god nínú wàláì okay no problem no problem kí ni account number yín ṣe mọ́ lórí ṣe mọ́ account number yín. ẹ jẹ́ n pè fún yín mà. kí ni account number yín. òun náà mo fẹ́ pè yín. Ngoma. Press it. Three zero. Three zero. Three uh, four nine. Four nine. One six. One six. Seven six. Seven six. Five nine. Five nine. Kí lorúkọ yín? First bank. First bank. Ẹ eh, eh, ó yá ẹ wá pé orúkọ yín kẹ́ spẹ́ẹ̀lì kí lorúkọ yín? Latif. Latif. A A Latif. No. Latif no a kọ́ ló bẹ̀rẹ̀ L A. ademola latif eh, la f eh, latif if àbí. Eh, latif hmm. no l a t w e e f. okay t w e f latif. Hmm, latif ben. what ṣé nǹkan tẹ fi ṣe àkáǹtì nọ́mbà yín nìyẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kò sí kankan lórí yàtọ̀ sí latif. ademola ademola two hundred ademola. Okay, ademola ad. ad. Adémọ́lá Adé M O eh, L A. L A Ben Ben Ben. all right ẹ ṣe gan ma. yẹ tẹ bá ti rí ẹkàn ẹ pè mí padà ẹkàn send sábẹbẹ pé i receive my. ok mo ti gbọ́ mo ti gbọ́. ẹ lè gbàdúrà nínú àwẹ̀tẹ̀wà náà ẹ níjà tọrọ jẹ bí olùkọ́ yín àwọn tó bá ń provide tó ń pèsè náà kọ́lọ́run pèsè fún wọn kọ́lọ́run ṣàánú fún wọn kó dá ọmọ wọn sí kọ́mọ wọn má yàgàn kán má ṣòṣì kán má kú lọ́mọdé ẹ̀yin náà tẹ̀lé gbà ẹ ò ní jẹ́ ẹ ní gba bára òkè ó yá ìgbàdúrà fún wọn. Hmm. àmín gbogbo àwọn tó ń ṣe kíkí ni ọlọ́run adé máa pèsè fún wọn wọn ò ní tọrọ jẹ. àmín ọlọ́run dẹ̀ ní ṣọwọ́ aláìní they will never lack lágbára ọlọ́run lọ́la iná àtẹ̀yìnà bisimilayi ramana iná àtẹ̀yìnà kàkà sára ọ̀sáwẹ̀ oríkà wọlé àárí pínlẹ̀ àníyá káwọn lágbára mi bẹ́ẹ̀ ló máa rí. ẹ ṣe gan ni thank you for calling tẹ bá ti rí kẹkọọ kọ sábẹ iṣẹ àti pé ẹ ti gbà ṣé yóò. ok ma ok ok mo ti gbà. all right àwọn tó ti pè mí bẹ́ẹ̀ wọ́n ti fẹ́ lọ bíi seven seven thousand wọ́n máa wọ one million kílẹ̀ tó ṣù ah kó dẹ̀ jẹ́ pé mo ní nọ́mbà bàbá ah kó jẹ́ pé bàbá mi gbé owó bíra hmm. èmi ò èmi ò bá ti sọ fún wa màá kọ́ máa jókòó ṣé ni. à ń gbọ́ yín mà àbí à ń hello. yes. ẹ kúrọ̀lẹ́ mà. ẹ kúrọ̀lẹ́ ẹ má sunkún síbi àwọn onírògùn ẹkún à ń gbọ́ yín sà. Yes, yes, ma. Adẹ̀pẹ̀tò náà máa fún yín ṣe ma. Yes. Kí ni ká ṣe fún yín? Hello. Ṣé ẹ̀yin náà ṣe nídìí oúnjẹ kékeré ṣe nídìí little talking tó fẹ́ fún yín ṣe ṣe wo? Ẹ̀rẹ́ ma. Ọlọ́run fún àlùbáríkà ṣe máa fún wa ma. Hello. Hello ok ẹ pé account number yín wọ́n ń gbọ́ ẹ pé account number yín ẹnìkan ń sunkún mi ẹ pé account number yín ẹ pé account number yín ẹ mọ account number yín ni. Hello. ẹ pé account number yín fún wa ká fún ká. Oh. ẹnìkan níbi ẹ pé account number yín sà. hello ah, okay three zero. three what? three zero. three zero. yes one zero. one zero. Yes. Four three. Four three. Four four kí lorúkọ. bámidélé nóhù babátúndé. bámidélé nóhù babátúndé kí ni báǹkì wo. polaris bank polaris. ok polari that's the sky bank. yes yes. your kí ni last name yín. bámidélé nóhù babatunde nuru ṣé nuru àbí nuhu. nuhu n u h u. n u h u okay. h yes. okay. Yeah ó yẹ ẹkàn ẹkàn ẹgbẹ sọ fọ́lọ́run kọ́lọ́run kó replenish wọn kó ṣàánú fún wọn. ẹni tí wọ́n ṣe ilé ìwé ọlọ́run àwọn bá bí wọ́n bá wọlé ọlọ́run ò ní jẹ́ kó jí. àmín iṣẹ́ ọlọ́run tó nípọn àbọ̀ ọlọ́run tó nípọn ọlọ́run máa fi ṣọ́ wọn àtẹ̀yìn náà tẹ̀yìn ṣètò náà ogun kan tẹ̀yìn náà fẹ́ lórí ọlọ́run àmọ́ bá ń ṣe fún mi ẹ̀mí máa padà sí àbúrò. àmín àmín ẹ ṣé thank you very much thank you tẹ bá ti rí ẹkọ sọ sábẹ́ iṣẹ́ àti pé i receive my ṣe ti gbọ́ tẹ bá ti rí ẹkọ sọ pé i receive my ṣe gbọ́rọ̀ mẹyẹn Eh, ẹnìkan ń sunkún mẹ ok thank you ẹ kọ́ tẹ̀ látọ̀dọ̀ yín bẹ̀yẹ̀ ẹ kọ́ tẹ̀ ṣe gbọ́ kọ́dà lè pè wọlé ẹ thank you very much àwọn èèyàn ti ń àwọn èèyàn máa ń ké bíbá yìí kí ló ṣẹlẹ̀. orí nọ́mbà thirty eight this one is calling. èwo ẹ̀yin tẹ́ bá ti fẹ́ pè èmi ò gbẹ́rù àǹkan báyìí o tẹ́ máa kẹ̀yìn sí kámẹ́rà tó máa máa pè mí ò fẹ́ gbogbo orun yẹn o mo ò ní gbé tí bá ti rí àwọn tó kẹ̀yìn sí kámẹ́rà tí wọ́n ń ṣe yàmàyàmà èmi ò fẹ́ gbogbo yẹn o. Yeah. Hello. ìlú wo lẹ ti ń pè wá nàìjíríà láti fẹ́ kán pè wá. ẹ wò tọrọ àdéhùn owó. ẹ ṣe sà ẹ ṣe mà ó yá mà à ń gbọ́ yín mà ẹ ṣe mà mo ń pè nítorí pé mo rí orúkọ tẹ̀ ń jẹ́ ni mi ṣe ń pè kò ń ṣe nítorí anything mo send whatsapp ní ẹ̀ǹkan yẹn. kí ló ṣe orúkọ tí mò ń jẹ́. pípẹ́ ń jáde kan ajagunà. òun hmm. mo ṣe ń pè mo dẹ̀ máa ń watch programs yín gan so èmi náà mo fẹ́ adékọ̀yà ajagunà family adékọ̀yà ajagunà so nítorí ẹ̀ kò ń ṣe torí ẹ ní other thank you bó lẹ́yìn wà. mo ń pè láti Spain okay. Madrid. Okay ẹ pẹ̀lẹ́ ìyàwó olúkà rẹ ìyẹn mi pé lára àwọn ìyàwó ọba ló ń pè mí ẹ o olórí. Mm. so àbúrò mi kan máa ń yọ mí lẹ́nu lẹ́yìn ó fẹ́ mm. yọ mí lẹ́nu paṣẹ pé mo máa ń wo program Auto Bola mo ní mi máa ń wò má lókìkí tiẹ̀ kúkú pè lẹ́ẹ̀kan náà so mo ṣe pé kò ṣe torí any other thing. all right ẹ ṣe gan ni abẹ́fẹ́ fáwọn èèyàn ní oúnjẹ ni abẹ́fẹ́ fáwọn èèyàn lóúnjẹ Nàìjíríà. a ti ṣe yẹn a ti fowó ránṣẹ́ kọ́ bá wa ṣe yẹn lọ. all right ẹ ṣe gan thank you for calling ẹ ṣe gan ni. you're welcome yes, bye, bye. ciao. Uh, which one? No. A lot of people are calling now. Uh, and I want you to pick this number. Let me pick it myself for you. Ẹni yẹn Oh, jẹ gidigani. Let me just pick it myself. So Sophie, yeah orúkọ yín. Who is this? Hello. Hello. Hello ma. À ń gbọ́ yín. Yes ma, ẹ kúrọ̀lẹ́ ma. Ẹ kúrọ̀lẹ́. Ẹ ẹni ká pe wọlé ni ẹ̀yin tẹ́ ẹ fi nọ́mbà àǹtí rọ̀ṣúlà ṣe dp yín lẹ tún pè sí bí. Ah, ó kàn ṣe bí kò ó kàn ṣe bẹ́sídẹ̀ẹ́ lèmi kàn gbé sí o. ó kàn ṣe bẹ́sídẹ̀ẹ́ ni mo gbé sí o mo kàn gbé sí. olówó ni àǹtí rọ̀ṣúlà olówó ni àǹtí rọ̀ṣúlà tẹ́ bá ní nọ́mbà àǹtí rọ̀ṣúlà ẹ pè. mi okay ẹ kí ni ìbọlẹ̀ ti ṣe. obama cut ẹ̀gbà tó rìn kì. ṣó ti cut ni mo fẹ́ pick nọ́mbà ìfúnra ara mi. That's pick this surprise, uh, super heart, àbí abudu. These Eh? I said these are old comments it's not old comments I, it's crying the person is crying the person is crying. this one is so crying. Eh, tó wá ti rí àwọn tó crying. but it's not send this one. kò the number. yeah what's the name of that person. the name of the person is um, so Sophia ṣe Sophia kirikanṣa orúkọ yín gan oṣù orúkọ tẹ́ fi ṣí àkáǹtì lélẹ́yìn. Bluetooth mode. You are now connected. What you want me? It it off before then on back. Okay. It's charging now. Maybe it's, it's confused too. It's confused. Wo gbogbo àwọn tó ń pè kò wo bó ṣe ń wọlé. I don't know. You know what would be more easier? Instead of them to be calling in, just let people call you and pray and you choose other people from here. No, I want wọ́n back call Come on, máa rówó gbà tán pray. Oh, yá pick some people also mo so wo eléyìí sọ super àbí kí ló kọ sopra super art at Abdul Fatah ta okay Abdul Fatai Tọ́lání Sophia. Mm. He's crying? Mm. no, no, no. now. Yeah, it is the latest yeah. because I said some people are crying fi si pk náà. Aniola send your accounts send your account now pick the look for this uh, account pick this one. Okay. Let me pick them for before you move to another one. Pick. wọ́n ṣe é sí kó èmi ò ní rógun ẹkún o. Let me pick before you go to another one because I will not see it again. kí ló dé tí gbogbo ilé ń dún báyìí fóònù mi màmá ọlọ́run má jẹ́ kó ọlọ́run má jẹ́ kí fóònù mi bàjẹ́ o wọ́n ti wá inbox mi ní fóònù wọ́n ti inbox mi ní ee gbogbo àkáǹtì nọ́mbà tó ń sẹ́ǹdì sí bíbá yìí <laughs> owó world bank gan tó bá sẹ́ǹdì síbẹ̀ kò lè tó ó ṣẹlẹ̀ okay. kí ló dé tí o tó ń wọlé kí ni máa tẹ̀. àwọn tó ti pè one point six million no níbí báyìí ok twelve thousand people ló ṣì pé eh? ọkọ níyàwó sẹ́yìn o tó lè ní sí irú ẹ̀ tó lè dúró tọkọ nígbà tó ṣòro. This also is not coming in. Oluwatosin. But is there now. It took me out of it when I was typing. Oluwatosin, abi? Yeah. You write account number already? Yeah, I've write everything. Oluwatosin, that's Oluwatosin now. Uh, is correct? Yes. Okay. Okay. Next. This one is not ringing. Jẹ́ kó ringing. Èyí tí mo ní kó pick yẹn. Yeah, that's the one I picked. That's not the one you pick. Àwọn kan wà lókè kóso go back up? number okay account number Arinola Abebi ọmọ Karim my account number I can't see your account number rewrite it now kí ló cause there to write your account number. Eh? eh? Oh, this person said that you asked her to send her phone number to send her account. Eh, pick it. Okay. Kí lorúkọ ẹ? Ebony. Eh? Ebony. Ebony. Eh, then what? hello hello hello ẹ káàsán. hello ẹ káàsán ara àwọn fáǹsì yín láti nàìjíríà ní abdulrasaq mọ́gàjì. àwọn ọkùnrin àwọn obìnrin ọkùnrin là ń you dey notice it's all the men that have been calling eh? since. Yeah, yesterday was for the women today. to yesterday was hello? also men o. Oh. Mm. Eh? ok kí ni ká ṣe fún yín sà. ok ẹ sọ nípa nǹkan kan tí mo ti sọ. So ìkọ̀kọ̀ tí mo ti sọ lórí fóònù mi rí eh? kí n bá lè mọ̀ pé fans mi lẹ jẹ́ kí ni ìkọ̀kọ̀ tí mo ti sọ tẹ́ ẹ̀ like àti ìtọ́ tí mo ti sọ tẹ́ ẹ̀ like. mo ẹsẹ̀ join fans yín lè nínú o. ẹ ṣe dín fans mi lẹ́ni nígbà tí ó di ọ̀rọ̀ olówó dé ẹ̀rí lè pa mí oh my god ẹ̀yin fúnra yín kò rẹ́rìn-ín àbí <laughs> oh my god Oh yá kí ni account number yín Oh yá president ẹ wọn ò kúrọ ẹni ò kúrọ <laughs> ẹni ni ò. <laughs> but as from today ẹ máa wò ó hmm, kẹ̀dẹ̀ máa kọ́gbọ́n. Hmm. Hmm. Order. ọ̀dà zero zero. ní zero zero. three four. three four three four three two. three two. four six four seven. four six four seven. zero zero three four three two four six four seven abdulrasaq muda hmm. gtv. gtv abdulrasaq. abdulrasaq. rasaq ó yẹ spẹ́ẹ̀lì ẹ̀. abdulrasaq muda. ó yẹ ẹ spẹ́ẹ̀lì orúkọ yín abdulrasaq abud mm. abud eh? hasan. Mm-hmm. abdu abdu e eh? e eh? a b d u l. ok abud ok razak r r mm. mm. a s a q. q. razak. r a s a q. ok ẹ ẹ ṣe ẹ gbàdúrà fún àwọn tó fún yín ní oúnjẹ tó fún yín ní owó yẹn. ọlọ́run máa bùkún yín ọlọ́run máa yín lọ́wọ́ nínú ọlá nínú ramadan tá yìí ẹ̀dín láéláé ẹ thank you for calling bye bye. ọ̀dà ọ̀dà. ìyẹn ni máa sọ single mother yẹn single mother no give it to ah the battery is getting low. don't worry don't worry you just do whatever you are doing torí wọ́n ń pè sórí fóònù yẹn ni tẹ́pẹ́ àti sọ pé kọ́kàn send account number gan nìkan kákan máa pick ẹ̀ lórí bí ó kàn yẹ pé ìyẹn ìbá dẹ̀ better. Hmm? ó dà bẹ́ẹ̀ wọ́n. I see a lot on your chat. Which one? Bukola Kingo. Mi ì rí Bukola kankan mi spend my day in those schools. is right there. Under the one you trust now. right here. How do you use, used to see? Torí pé ojú orúkọ ẹ fún don't forget don't worry. Fun, fun. The account number is not there. Mm. Okay. It's, comment again. okay account number for karim karim send Eriniola eh, log go to Eriniola now pick Eriniola now you send the other one no uh, pick Eriniola now you see Eriniola now. Arinola is there. Okay, Los... Arinola Abi Omo Karim. Eh, uh, okay. yeah, yeah. Account number. Pick it. tó ń sunkún mi báyìí ọlọ́run máa gbà wọ́n o i'm one of your follower ma please show me favour. <laughs> ẹ̀rí dẹ̀ pa mí ẹni tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ́ ìjà òlẹ̀ tí ń bọ̀ lọ́wọ́ ó ní sísìn náà ní lẹ́ẹ̀ni náà ní hmm, paid okay. You pick, I pick a. Thank you. I can number, mo ti pick ti kìíní. Ó ní àwọn kan tó yẹ pé wọ́n Ah. My daughter has finished on your shoe. Eh? Obviously, my daughter has finished on your Who is that again? fún fún ní data ó ti fi síbẹ̀ ló kàn sọ i finish ó ní àwọn ọmọdé pé mo rà á rò yẹ. tí àkáǹtì yìí bá ti lọ sókè tá a bá rí you pick it again. Ah, àwọn èèyàn mà ti ń sunkún bíi àwọn wo ló ń sunkún báyìí. okay ó ní kan ó ní i'm a single mother three children help please ma help we don't have food to eat. ó mà ṣe ọ̀tẹ́lómìnà máa ń purọ́ ṣá ó yá ògún náwọ̀ olúwa tóyìn táíwò pickett ògún náwọ̀ àbí kí ló korúkẹ̀ ògún náwọ̀ náà o g u n o w mm-hmm. oh. o òrì lọ sókè díẹ̀. Okay, Ogunlowo. Is it I'm a single mother of three kids? Okay. Àwọn èèyàn mi. God bless you. Tó bá ti rí Arínọlá just say uh, ẹni tẹ́ bá ti gbà náà bẹ́ẹ̀ tí pè wọlé just say ẹ ti gbà á mọ́mí ojújúmọ́ please so. where is your account number Tell the dé kí ló dé Rasheed. anifat ọmọlẹ́wà fi sí ṣé o ti mú kàn ó ti sẹ́yìn nìyẹn. bóyá kó má tiẹ̀ pè mọ́ kó ṣàmà ẹ máa communicate pẹ̀lú mi bí that will be okay yeah. uh, they should not call again communicate with me here then we pick here okay it, can, it, will be easy for me ẹ má tiẹ̀ pé tó bá ti di lọ́la gan pàápàá máa ní kó má pè just be communicating i mean just under this place ẹni tó bá ti wá i ma pick from here yeah ẹ má bàgbọ́ ẹ. I think you should ẹ ká máa shoes a máa tiẹ̀ pè bá a máa rí bábá ṣe rí wọn. tèmi tọ́pẹ́ òṣà lànà báwo lòṣà ṣe máa lànà jẹ́ ọlọ́run ló máa ń lànà fẹ́ dà òṣà lànà báwọn ó yá fi sóṣà lànà orúkọ kan ó dẹ orúkọ kan gan bọ̀ kó bá dà pé ọkàn ń ṣèkà tó yẹ dẹ̀ sunkúnsunkún sí bíbá yẹn sìn òṣà lànà ẹ ó lọ sókè gan wá you throw up very well first time. ṣé ẹ̀yin ò tí ì gbà ní you told me to send your account number Michael Madi Closet should I give you one account number yeah. uh, the account number is um, the name is Madi M-A-N-D-S closets and the account number is this. I want to call it for you. Okay. account number. Should I say call it again? Yeah. The name? Yeah. Madi, that is M A N D S. M A N D S. Closet. C L O C E T. E T. And the account number? Yeah. First Bank. Three zero one five one five seven six zero five nine four. ta ló ń pè é àárín.

Ah, òní náà was ṣe wò for the first time. Mm. they calling themselves is like they rotating it i don't want to they rotating it. Mm. Mm, the, like the other paga also. Somebody say I see the money. Huh? Or your lower say I see the money. Okay. Choose another one for me to call. Let me. That's why I go up. I want to pick from up those who have sent me earlier um, àwọn eléyìí wọ́n ń fún àwọn information ni wọ́n kàn wá they are not even under the shirt gan. ṣé o ti send madi madi yẹn. ta ló ń pè jẹun yeah bọ́là ẹ kúrọ̀ lẹ́ o mo ṣe oríire. à ń gbọ́ yín mà. àwa fẹ́ yín ni o a dúpẹ́ o a rí nǹkan tẹ́ ń ṣe fáwọn èèyàn o ẹ ṣeun gan a dúpẹ́ o dẹ̀ kú òótọ́ tẹ́ ń sọ o à ń tẹ̀lé yín à ń fọ́lò yín dáadáa mo ti ń tíra yín tíra yín tíra yín tíra yín ọlọ́run ló ní màá gẹ̀ẹ́sì ní pé mi náà ṣe é o mo rí kó lóòótọ́ èèyàn ni mo ti ń bá yín bọ̀ ọ̀rẹ́ gbogbo láti ní South Africa gbogbo ẹ̀ everything bẹ́ẹ̀ ṣe rìnrìn àjò yín mo rí pé èèyàn kẹ́kọ̀ọ́ mbẹ̀. ok ibo lẹ ibo ni àdúgbò yín ibo lẹ ti ń pè wá láti nàìjíríà. àbújá ni o. owó wà lábújá náà wọ́n dẹ̀ ń fún wọn lówó oúnjẹ gan lábújá. ó yẹ kẹ́ ẹ mọ bí tówó wà ó tówó bá wà ṣé bá má ti bàtà ti wà lórí fóònù owó ò lè sí ká máa lẹ́yìn pàtẹ́ fẹ́ gbọ́n gbọ́n yín kó lólùfẹ́ wọn yín la jẹ́ ọ̀rọ̀ wo lẹ ti gbọ́ nípa mi tí èwo ni ọ̀rọ̀ tí mo sọ tẹ láìkì jù tó mú fún yín ju èwo dẹ̀ ni o di ò ní stress yín tẹ̀ láìkì kí nìkan tá a ṣe tẹ̀ láìkì. àánú o tí nǹkan bá wà tẹ ẹ máa wo kọ́mẹ̀ntì àwọn nǹkan tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ṣe ń sọ. no ẹ lè ẹ jẹ́ ń sọ fún yín ó máa ní gbogbo ọjọ́ ẹlòmíì máa láìkì ẹlòmíì máa ṣe wọ́n kí nìkan tí ẹ mi ò láì mi kí ni nǹkan tí mo sọ tẹ́ ẹ̀ láì àti nǹkan tí mo sọ tó dùn mọ́ yín nínú jù tó dẹ̀ jẹ́ pé àbí tí ó ba inú iṣẹ́ tẹ́ ẹ̀ láì kí ni nǹkan náà. ṣẹ́rí iṣẹ́ sọ tó dùn mọ́ mi nínú jù ní ìrìn àjò bẹ́ẹ̀ ṣe sọ́gbà tẹ́ ẹ ta gbá tẹ́ ẹ ta sọ tẹ́ tó ń jẹ tẹ́ ta gbogbo ẹ̀. God bless ó yẹ fún alákan nọ́mbà yín. ok zero one zero one. account nọ́mbà yín ni o. one zero one. yeah three six. Mm-hmm. three two five five mẹ́ta. okay. six zero. okay. yes UBA. okay. ọmọ wù mí ọmọ wù mí ọmọ wù mí. ọmọ yes ma ẹ ṣe thank you very much ẹni tí àwọn tó ń fún yín ní gbogbo nǹkan tó ń sì máa tún fún àwọn èèyàn sí ẹ gbàdúrà fún wọn pé ọmọ wọn ò ní kú o wọn ò sì ní náwó kan sàlẹ̀ àpò gbogbo ayọ̀ tí wọ́n retí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kó ṣe fún ọlọ́lá oṣù yìí náà tẹ̀sán. ọmọ wọn ò ní k ọwọ́ mm. wọn ò ní kọ́ sàlẹ̀ àpò gbogbo tó bá dáwọ́lé a máa yọrí sí rere wọn ò ní kọ́ ọmọ sí wọn á pẹ́ wọn á jẹun ọmọ yóò ní kí wọn wá yóò ní ká wọn agbára jésù. ẹ ṣe thank you very much. Yeah. all right all right tẹ́ bá ti ní kẹ́ẹ̀kan sọ sábẹ́ ẹ ṣáà ti pé you sin ẹ ṣe ẹ má ní jẹ ẹ má lókèrè yes. ẹnìkan tún ní honorable gbá lẹ́nìí gan kòkàn dání màá tún sẹ́ndì nọ́mbà honorable kan bóyá ó dẹ̀ ti lè change ẹ̀ <laughs> màá sẹ́ndì nọ́mbà honorable àjàjà yín tẹ́ bá wà lákùúrẹ́ àwọn honorable nílùú òkìtìpupa lọ́hùn hmm, nọ́mbà àwọn honorable honorable senator ni o senator okùn ọmọ hmm. senator yẹn òun náà lówó lọ́wọ́ owó at least wọ́n bá ti gbé like twenty million jáde sínétọ̀ kan náà wà lórí Facebook ọ̀dọ́ àrípò náà ń ṣe díẹ̀díẹ̀ wọ́n ń ṣe tó agbára wọn kan àwọn èèyàn ń sunkún bí ẹ má sunkún náà ẹ má sunkún mọ́ gbogbo ẹyin tẹ́ wá lọ́fẹ́ ṣáàtì mi o ẹ lockdown yìí o fún wọn ìgbà díẹ̀ ni ẹ má sunkún mọ́ ẹyin tẹ́ wá lọ́fẹ́ ṣáàtì mi o lockdown yìí o fún wọn ìgbà díẹ̀ ni ó máa tó bà. ọmọ ni ìrónkẹ́ ṣé o ti ṣe yẹn tán o ti ṣe yẹn tán èyí tí mo sẹ́ǹtì sí ẹ tí mo fún síwèé yẹn ó yá ọmọ ni ìrónkẹ́ rónkẹ́ ọmọ nìyí oyè lẹ́yẹ gtb ni òun náà ṣé kí n gbé fún ẹ ọmọ ni rónkẹ́ ọmọ nìyí you know the misspelling of ronke ò gbọ́ yorùbá bọ̀ tí máa ń yeah r o n k e yeah ọmọ m o ọjọ́ àmọ́ ọmọ n i y e y i i oyè oyè lẹ́yẹ̀ oyè is o y e l e y e ẹ̀ account number yẹn is zero one one three eight nine one seven two one GTV. Mm. Uh, ah, olúwa dára sí mi mi ò rí àkàn nọ́mbà ẹ láti àárọ̀ mo bí mo ti pè ẹ́ olúwa dára sí mi mi ò rí àkàn nọ́mbà ẹ látàárọ̀. okay àwọn èèyàn ní I receive my God bless you. You borrow data. Yeah. I mean, this person. Okay, he said no. He said what? No, no. mind. What did you say? I said you said no already. I didn't say no to anybody. Kill any yes or kill any no. Just send his bank account details again and again kí ni orúkọ ẹ. Uh, ẹ fún orúkọ ẹ nickname ẹ fún náà send the number. olúwa dára sí mi who is that ó ní ẹnìkan tó máa ń share nọ́mbà mi gan i will go to call the person back actually i will call the person myself ó máa ń share ó ti pè mí látẹ̀kan hello. hello hello ma. Hmm? ẹ kú ọ̀lẹ́ ma. Ah, kú ọ̀lẹ́. ẹ kú ọ̀lẹ́ ẹ rà ma. ìyá hmm. lórúkọ mi láti lọ mo ti ń pè ma. kí lorúkọ yín. bíọ́dún bíọ́dún ma. ok kí ni ká ṣe fún yín ọjọ́ òlẹ̀ tí ń tẹ̀lé wa gan-an. ó ti pẹ́ ó ti pẹ́ mà. ẹ sọ ẹ sọ nípa ẹ sọ fídíò mi tẹ́ ti wò àti ọ̀rọ̀ tá a sọ tó bí yín nú àtẹ́tẹ́ like àtẹ́tẹ́ like. eléyìí tí mo láì tẹ́ tẹ́ sọ ni pé káwọn ọkùnrin ká máa rọra pẹ̀lú àwọn obìnrin pé àti ló gbó wọn so nǹkan tí mo rí tí mo tí mo rí nìyẹn. èmi sọ pé kí àwọn ọkùnrin máa rọra pé wọ́n ti lo gbogbo wọn pé wọ́n lo gbogbo àwọn wo. most of them most of them. most of àwọn wo most of them wo. àwọn obìnrin wọ́n ti lo àwọn obìnrin. lẹ́kọ̀ọ́ àwọn olórin pọ́n ti lo mọ́tò àwọn obìnrin tó fi káwọn rọra pé káwọn bá sì fẹ́. jẹ́yìn fẹ́ àwọn ìyàwó olórin ni. rárá èmi kan nǹkan tẹ́ sọ orúkọ lèmi nǹkan fọ́ tẹ̀lé pé àdìsẹ́ advice àwọn ọkùnrin pé káwọn mọ̀ rọra pé káwọn. ok ṣé fídíò kan tí oyo tẹ́ ti wò ń fídíò mi nìyẹn right. bẹ́ẹ̀ ni màmí oníparọ́. ẹ wò mí rí ẹ kàn ń sọ ẹ kàn ń wò mí rí wọ́n kàn sọ fún yín ní ẹ wò mí rí ẹ wò mí rí ẹ wò mí rí ẹ dẹ̀ mọ̀ pé èèyàn ò ní fi àwọn tó ń wò wọ́n sílẹ̀ kẹ fi ẹ wò mí rí ẹ kàn ń lo smartness ni. mo ń bá ẹ sábọ̀dù jà kí ni mo sọ fún ẹ sábọ̀dù báwo mo ṣe bú ẹ sábọ̀dù. ẹ nígbà tí mò ń bá Esabod jà báwo mo ṣe sọ ebú kan tí mo bú Esabod. ẹ sọ nípa terrorist terrorist. mo <laughs> lẹ́ni àwàjẹ nǹkan okay o ó yá anyway ẹ jẹ́ lọ́ọ̀kì but kì í ṣorí nọ́mbà yìí gangan la ní kó pè wọlé sí but no problem ẹ sọ nọ́mbà yín ẹ sọ ó write it down ẹ sọ ó yá gbà where is the book you are using ẹ fún ẹ sọ ẹ account number yín. zero seven. zero seven. nine. seven nine. one nine. one nine. five eight. five eight. Oluwadarasimi, send you, send your account number. Can you repeat that again? Can you repeat the account number again? Yes. Seven nine. Yes. One nine. Yes. Five eight. Yes. Six zero. Six, zero. Okay. Access Bank. Access Bank. Your name? Owóyalé Abíọ́dún Peter ma orúkọ E E E orúkọ mi nìyẹn ma. Owóyalé. Owó. Owóyalé. Wáyé. Ee. Ee ni o ìyàlé ok ìyàlé ok àwọn ọmọ ti kí ló pé. Abíọ́dún abi or O. no you put i a b i or dun d d u n p e t e r um, okay. Access Bank. Okay. You have sent your account. Okay, let me check it down there. okay it's not ringing here it's not wo kò jáde ní ìṣẹ́jú kan a minute five hundred people calling in a minute five hundred people wọ́n call in ní ìṣẹ́jú kan ó ń ja ó ń ṣe ó kàn ń jápọ̀ ó ń jápọ̀ so kò jẹ́ kó ring jáde ṣẹ́ni bó ti ń jáde so do it for me jare darling in one minute. gbọ́ yín. à ń gbọ́ yín. à ń gbádùn yín lórí Facebook o àwa tí yín ní ìjà náà ni o ẹnu gbẹ ni o. ẹ lọ mú mi. màmá àtọ́lá àtọ́ ọdún ìgbà ọlẹ tí ń wò mí. o ti pẹ́ o àti wà àti pẹ́ o láti sá látàrí Saoty láti jọ wà o. èmi àti yóò jọ èmi àti yóò sí látàrí Saoty mo ní mo wọjọ́ ò lẹ́ wo ṣáàtì mi tẹ́ bá sọ Saoty èmi ò ní ní kò sí tó kàn mí pẹ̀lú Saoty ẹni tí ẹni tí ẹni tí ẹni tí ẹ bá fi síbẹ̀ o. ta ni mò ń bá sọ̀rọ̀ láti ayé Saoty wò. mr Túndélé ń bá sọ̀rọ̀ láti nàìjíríà o. ẹ ṣe funny thing à ń fún àwọn tí òòrùn oúnjẹ jẹ ni mi ò fẹ́ kéèyàn play lórí intelligent mi àwọn tí òòrùn oúnjẹ jẹ. Eh, àwa náà yó àmọ́ àyó àyó. ẹ eh, kí ló dé tó wá sọ pé látàyè Saudi ta ni ẹni náà láti Saudi ta ni. ó ti pẹ́ ó ti pẹ́ ó ti pẹ́. mò ń sọ̀rọ̀ àwọn wo ni fún àwọn tó ń tẹ̀lé mi fans mi. Mm -hmm. àwa gan ni confam fans yín. ẹ kí lẹ ti wò lórí chat mi mi ò tiẹ̀ ṣeré ẹ̀yin ọkùnrin tẹ̀ wá ń bíbá yẹn mo fẹ́ fáwọn obìnrin ọkùnrin. màmá àwọn obìnrin nìkan lè fún ní nǹkan ọkùnrin tá a ti fún lè ní ọkùnrin ló ti pọ̀ ju obìnrin ẹ sọ̀rọ̀ ẹ lọ other person fẹ́ pè wọlé other person fẹ́ pè wọlé má bínú mi ò fun of talking about shouting to people i mean mi ò mm, but kéèyàn máa sọ sórí South Africa ò tí mm, mm, ó tì nfọ kíni kíni ẹ ṣe èmi ò fi yẹn yẹn kọ́ la fi ń fún wọn níbi ojú ìbàdàn à ń sọ fún yàn hmm, èèyàn pẹ́ kọ́ yẹn ẹni tí mo ti ẹ̀dínà yẹn pẹ́ kọ́ ni mò ń sọ àwọn tí ò rí oúnjẹ tí a fẹ́ ríjà kì í ṣe pé kéèyàn kàn bílí pé a kàn ń pé owó ṣáájẹ àti rọ́dẹ̀ jẹ́ alógbà tiwa. àwa náà lè ti rí charles sí àwa náà lè ti rí charles sí níbo lẹ ti ẹgbà tí ẹ wá sọ pé láti Saudi Saudi báwo mi ò fẹ́ wo story yẹn story yẹn ó disqualify yín ó yẹ ìpè padà lọ́la. Hmm. kí n pè pè lọ́la. ẹ pè lọ́la hmm. ẹ má bínú. tolú bá mi ṣe kínní ó ti yànjì yeah, I don't want people to tell me story wọ́n mọ̀ mí láti ibì kan mo mọ ọkọ yẹn ni àwọn tí mo mọ̀ lánàá tí mo ṣe kí ni wọ́n ṣe fún mi tó yóò tiẹ̀ wà ńlẹ̀ tá a máa fún wọn ní tí kì í ṣe owó tá a ń fún wọn sì là ń fún wọn people àwọn èèyàn gbowó wọ́n gba owó tí ò tí ò ra nǹkan kan sì wọ́n fún wọn gbàdúrà fún yàn àwọn èèyàn ló gba millions tí wọ́n tún wá ẹ̀mí ẹ̀ káàkiri tí wọ́n tún kúrò ọmọ ẹ̀ kiri àwọn èèyàn ló gba millions ó máa sọ yẹn kó tiẹ̀ mi ìtẹ̀lé fún ẹrú ẹ̀dá bẹ́ẹ̀ lówó tó ń sọ story South Africa. Hello, wù Hello, ṣe kí hello ma. hello wọ́n ní ọmọ wù mí kí ni. hello hello hmm? hello ẹ̀kọ́ rẹ̀ èmi ò kì í ṣe ọmọ wù mí o èmi ṣe pè wọlé nísìnyí ẹ̀yin ọkùnrin kí ló tó yẹ pé ẹ̀yin ọkùnrin yẹn lè ń ráyè pè wọlé mi ò gbà kọ́ọ̀lù obìnrin kankan láti àárọ̀ tí ń gbé obìnrin tó pè wọlé ọkùnrin kí ló dé kí lẹ́yìn ọkùnrin yẹn ṣe tẹ́ fi ráyè wò pè wọlé kọ́ọ̀lù obìnrin ò wọlé. Eh, mo love program bá níyàn love program mo love program i'm really love you love your program ma so àti kìkìlẹ̀ mi ti pè wọlé mà. ok kí ni program mi tí mo ti ṣe tẹ láìkì tí o tẹ láìkì gan abẹ́ tí ẹ láìkì. program o ti o pọ̀ jù o pọ̀ jù. ẹ kàn sọ lára ẹ. ẹ mọ gbogbo bá ṣe bá wọn pàṣẹ wí yẹn nǹkan kan gbogbo ẹ mo bá ṣe bá wọn wí bẹ́ẹ̀ ṣe bí ẹ ṣe sọ̀rọ̀ wọn yẹn àti màláìkà gangan gbogbo everything so ni mo rí. ó yẹ ẹ pé nọ́mbà yín ẹ pé àkáǹtì nọ́mbà yín. ẹ jọ nítorí ọlọ́run kò ẹ má bínú ọdún náà ọlọ́run ṣe fẹ́ mi ṣẹ̀gbọ́n tí kankan tí mo kàn fẹ́ sọ fáwọn èèyàn ni pé àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n rí jẹ wọ́n rí mu wọ́n máa wọ́n jọ wọ́n máa wọ́n máa request àwọn kan wà tó jẹ́ pé wọ́n Eh, àti jẹ gan ó di ìṣòro. ó di ìṣòro àwọn náà ni àwọn kan wà tó yẹ pé wọ́n rí jẹ wọ́n rí mu wọ́n. mọ́mí àwọn kan wà àwọn kan wà nísìnyí tó jẹ́ pé wọ́n ń pè yín wọ́n wà òkè tó jẹ́ pé wọ́n ń gba kínní yẹn kò dáná àwọn kan wà tó jẹ́ pé àti jẹ àti mu wọn ò lé. ayé yẹn á da torí ẹnìkan tó sọ pé ẹ láti sàùtì sìn bóyá wọ́n forúkọ ẹ̀gbọ́n báǹkì kò yé mi. ẹ ẹ àdẹ́ mọ́mí ẹ jọ ẹ mo ní ọ̀rọ̀ pàtàkì kan láti bá yín sọ bọ̀ kì í ṣe ọ̀rọ̀ tá a lè sọ lórí afẹ́fẹ́ mi. kí tún ni o. ẹ jọ mm, ọ̀rọ̀ gidi ni kì í ṣe ohun tá a lè sọ lórí afẹ́fẹ́ ìgbà tẹ́ bá máa wà lẹ́sbìsì. ṣé nípa ọ̀rọ̀ tèmi àbọ̀rọ̀ yín. inú nípa ọ̀rọ̀ ti tèmi ni n ṣe inú nípa ọ̀rọ̀ ti tèmi ni nípa ọ̀rọ̀ ti láìfù ti tèmi ni. ẹ kí ni ó wá ṣẹlẹ̀ sí láìfù yìí kí lẹ fẹ́ kí n ṣe sí i kò ń ṣe tá a lè sọ lórí kinní ni ẹ̀mọ̀ tí bá ti ń sọ lọ tí ò bá ti fífọ̀ yẹn já mi kúrò lórí aago ṣẹgbọ́n mi ò. all right ó yá ẹ̀kọ́ tí bẹ́ẹ̀ no problem ó ti understand ó ti understand okay. no problem yes ẹ ṣe yes. <laughs> you are tired. ṣe ẹ rí advice sí ẹni tí apó tó pè yìí tó mú wá is a very good one. the one they say is not complete now. the one you use. it's ten now. Le- no, it's 10. Omowumi Adeniro, if you are still under my shirt, your account number is not correct. Wọ́n ti fẹ́ ṣe ń sìn, but we try to do it on your short one. Omowumi Ade Omowumi Adeniran go correct. ìbá àti ìjà fún lórí mi gan àwọn kan pè mí lórí fídíò kí ló dé tẹ ẹ ṣe fídíò kọ. ó mo mà fẹ́ ṣe kínní ìwálẹ̀ mo fẹ́ gbé ẹnìkan wà lórí line ṣé ó bá rí pé ṣé ó máa ríǹgì kò ríǹgì ẹ wọ́n ń pè ó tiẹ̀ ti sú mi gan ti àná yẹn mo ṣe láìkẹ́ ẹ̀ tá a fi ṣe like ah, tá a ṣe like eh, twenty five la ṣe lánàá kò ṣe fún wa stress. But lè fún wa stress gan àwọn èèyàn wò wá àwọn èèyàn míì wọ́n lóúnjẹ ńlé mo wá rí pé àwọn ọkùnrin ni àwọn ṣe bẹ̀rẹ̀ sí wò wá ń sìn ni o àwọn bẹ̀rẹ̀ sí wò wá ń sìn ni o sórí kò wọlé. Nigeria plus two three four eight one three. ẹ jọ ẹ à ń gbọ́ yín. ẹ kúrò lẹ́ mà. ẹ kúrò lẹ́. yes ma ẹ jọ láti nàìjíríà láti pé iye ọ̀ a ní ìdìrànlọ́wọ́ yín máa o. àwọn tí òrò oúnjẹ jẹ là ń fún tí òrò oúnjẹ jẹ. èmi náà ò rí jẹ mi ò rí jẹ. ibo ma. ẹ rí jẹ bó lẹ ti ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ tó kán tó pè kí lọ́kùn lockdown tó. télọ̀ ni mò ń ṣe télọ̀ ni mò ń ṣiṣẹ́ wọ̀ mò ń ṣe wọ́n dẹ̀ ti lọ́ọ̀kì wá dáhùn àráyè ṣiṣẹ́ àráyè lọ́bi iṣẹ́ ìyàwó dẹ̀ wọ̀ ọmọ wà. ọjọ́ wo lẹ ti wò mí ẹ ti wò mí rí lórí fídíò àbí ẹ ti wò rí. yes mo wò yín lórí program tẹ́ ẹ ṣe tẹ́ ẹ sọ̀rọ̀ lórí ẹ́sà board nǹkan kan báyìí tẹ́ ẹ sọ̀rọ̀ lórí àwọn màláìka ọjọ́ tí bàbá àjẹsà pé yín náà láàárọ̀ àná bóyá àbí jẹta tẹ́yìn àti bàbá àjẹsà ń sọ̀rọ̀ mo wà lọ́mọ́wọ́ láì gbà yẹn. mo analyze bàbá ìjẹ̀ṣà n'i omi àti bàbá ìjẹ̀ṣà ò sọrọ. ẹ ní o àti online tí mo wọ tẹ ẹ mẹ bóyá ó kọ wọlé tàmì ṣe program. bàbá ìjẹ̀ṣà ẹ ń kúrọ́ sà. ẹ ń sọ̀rọ̀ omi omi yín wọlé nígbà tí sọ̀rọ̀ ẹ o nígbà tẹ ẹ sọ̀rọ̀ online tẹ ẹ ṣe program lọ́wọ́ yẹn. ó wá pè wọlé. nbó lẹ ń hello ma. àdúgbò wo lẹ wà. èkìtì ni mo ti ń pè mà. wọn ò lockdown lẹ́kìtì náà. Ah, serious lockdown ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ lọ́wọ́ serious lockdown látòṣù kan àlọ́bíṣẹ́ mo ti ọlọ́run ó yá ẹ pè nọ́mbà yín Tolu ask this person okay oya eh, zero zero six. kì í ṣe fóònù nọ́mbà o àkáǹtì nọ́mbà la fún o. hello. hello ma hello. àní kẹ́ ẹ pé nọ́mbà yín ẹ pé àkáǹtì nọ́mbà yín síta àtòrúkọ yín kẹ́ ẹ spẹ́ lórúkọ yín. àwọn kan wà ń bí wọ́n ń sunkún seriously. oh six. please. zero six. zero six. hello. two three ẹ pè nọ́mbà yín à ń gbọ́ yín sà. hello uh, okay zero six. yes. two two three. Mm-hmm. zero six again. zero six. Um, What? iṣẹ́ ti tún pè. yes please. ẹ. bẹ́ẹ̀ni. zero six. Mm-hmm. two three. Mm-hmm. zero six. okay. four nine. four nine. eight zero. eight zero. Agi, Agidigbi Sunday. Sunday first. Sunday. Agidigbi. Ṣé ẹ gbọ́ mi mà? agidigbi agi di ẹ e, agi e di di gbi gbi. mo fẹ́ pe e, ok e, Sunday Bank wo. Fidelity Bank. okay yes nǹkankan tí mo tún máa ṣe ń sìn okay Fidelity yes, Bank ma. okay ẹ ṣe thank you ẹ kọ́ tiẹ̀ lọ́dọ̀ yín lọ́hùn yẹn àdìrí. all right ma. ìtì mm. màá tún ṣe ń sìn ni pé uh, my mo mọ̀ pé my sister you are here listening to me ẹ tún bá mi pick àwọn yàtọ̀ sẹ́yìn tí mo send sí orí fóònù yìí yẹn ẹ tún bá mi pick àwọn orders tó ń sunkún yẹn because ẹ̀yin máa tún rí dáadáa àwọn tó ń sunkún yẹn bá mi pick bíi like bíi bíi ten nbẹ yẹn kẹ bá mi tún ṣe ṣe ti gbọ àwọn tó ń sunkún yẹn please i want to tell you something if you are under my shirt right now you send your account number if you know pé olóúnjẹ nílé ó dẹ̀ wá okay you are better than some people those who don't have something to eat ni o àwa ò kàn wé pé a fẹ́ fún yín lówó pé owó náà pọ̀ nbí kankan àwọn tí òrò ń jẹ jẹ tí wọ́n nídìí ẹ̀ là ń fún o tó bá mọ̀ pé o nídìí oúnjẹ ni o tó o bá nídìí ẹ̀ má gbà á pé o kàn sọ pé wọ́n ń gbowó jẹ́ ká lọ send account number síbẹ̀ ṣó ti yé. Mhm. you call now and you are we are here o de ń fi wá ṣe. hello ma ẹ kúrọ̀lẹ́ ma. kí ni ká ṣe fẹ́ kúrọ̀lẹ́. gbogbo nǹkan tẹ́ ti ń ṣe fún àmà. Hello ma. I'm down. Yes ma, ẹ mú mi ẹjọ́ ma ẹm assistance yìí mo ní ma mo ti mẹ́sẹ̀gì yìí látàárọ̀ bọ ẹ dá mi ló mọ̀. Jẹ́ ń wojú ẹ, ṣe fídíò kan pẹ̀lú mi. Okay ma. Mm. Rọ̀lẹ́. Yes ma. Mo ń wòye lórí fóònù mọ́mì mi ni mà so mo wá fi Facebook mi mo wá fi mẹ́sẹ̀gì yìí mà. All right. O Oh, tí wò mí rí kí ni ṣáàtì mi yàtọ̀ sẹ́ni ṣé first time tó máa kọ́kọ́ wò mí lélẹ́yà mi. Ah, Màmá mo máa ń wò yín dáadáa lórí fóònù wọn. Kí ni nǹkan tó ti wò ń pa mi má bínú. sọ̀rọ̀ pa àwọn tó máa ń báyàn jẹ ní Ìbàdàn then àwọn àwọn màláìkà Wàsíù Àyìndé àtàwọn other people tẹ̀ ń dárúkọ wọn yẹn àwọn tó máa ń hùwà ìbàjẹ́. ok ẹ ṣe fún mi lákàn tán bẹ́ẹ̀. ok ma twenty twenty seven twenty twenty seven. yes ma zero four. Mm-hmm. zero five. Mm-hmm. two four. orúkọ yẹn kọ́. ayọ̀ adé ahmed olúwatósìn. ayọ̀ adé. ahmed olúwatósìn. okay no problem tó bá ti rí kó kàn ṣe wàá kàn ṣe god bless you sábẹ́ kínní àbí pé sin that's it thank you. all right ma bye. thank you very much. you're welcome. Ma. bye. bye. bye. jésù tó fún mi you tired. àwọn èèyàn tó ń sunkún bíbáyìí eléyìí ni kò ṣe. Hmm. ahmed ahmed ṣòtìrí orí olúwa tó sìn kí nìkan ahmed. tó bá ti ṣèyẹn tán mi ò mọ orísìí tí kìíní màmá i have called ó ní i have called die <laughs> you called die and you are still calling is somebody that die cannot call again ó ní i call die <laughs> you will not call die ò ní pè kú lórúkọ jésù èmi tó dẹ̀ ń pè náà mi ò ní kú lọ́mọdé adéṣọlá. The, man that called before now, he says that Fidelity account is not a, it's not a real bank. F Fidelity. Fidelity. Deuxième message back? Yeah. I want to know ẹ bá mi. i'm not playing music kò jáde mi ó rí pé kò play ni wọ́n ṣe ẹni lóun ti pè die let me call back ẹni tó lóun pè die yẹn ah, i cannot call o eh, àwọn tó ń wọlé ìṣẹ́jú ìṣẹ́jú ah mo ti rógo àṣẹ àṣẹ mi ò mọ̀ pé bó ṣe ríre o ní àkọ́tà uba ẹ̀. Eh? ẹ mọ kan tí ẹ má send ẹ sórí whatsapp mọ́ fóònù mi ẹ má bà fóònù mi jẹ́ ẹ ti understand so ẹ má send ẹ sórí facebook mi báyìí so even some people can pick a lot of rich people are watching they can also pick your number you can get alert put here you understand me even a tan ṣe some people are still going to pick your account number here tá ní sọ pé kẹ́ ẹ wọlé tó yẹ pé you get alert ẹ ní sọ pé ó kéré ẹ ní sọ pé ó pọ̀ you get me you still going to get alert because ó ti ń sú mi ebi ń pa mí ẹnu mi kàn dà ní mo ti mu omi mu omi lẹ́nu iṣẹ́ tiri mo mu juice omi tó kúnnú mi bá mo ti mu tán bí <laughs> o mọ̀ pé mo rò pé tí bá kàn ń sọ̀rọ̀ lọ èèyàn àti ẹ̀ráyè sọ kankan ẹ wo fóònù bí mo ṣe ń dún kankan kankan kankan. Hmm, this water has finished. I wish I could call kí n tiẹ̀ pé àwọn wo ló ti pè mí nísinsìnyí two hundred I mean nísinsìnyí tí ò tí ju bíi ten minutes lọ kàn tó ti wọlé sórí fóònù mi ti lọ bíi three thousand àwọn èèyàn pè gan o. Eh? àwọn tó pè mí four hundred ni wọn ò dẹ̀ pè mí mọ́ wọn kàn gba fóònù nọ́mbà wọn dẹ̀ yàn asọ́wọ́ ni wọn ò wò mí mọ́ wọn ń asọ́wọ́ ni and eh, you know what for now let me just go for some minutes i'll come back again some people are crying àwọn tó ń sunkún yẹn mà ẹ bá some people that are crying right now tó ti wà lórí chat yẹn tipẹ́tipẹ́ ṣó ti yé yín mà ẹ bá ń pick ẹ so eh, ẹ jẹ́ let me go for now and come back for few minutes let me dialogue kí n wo ọgbọ́n tí mo tún lè ta sí we still have something àwọn kan ń polówó wọ́n ń sọ̀sọ̀kú sọ síbí mi ìmọ̀kan tó ń sọ. So I don't know If they cannot ń fi I don't know what they are doing. Mm. Yeah, I noticed some people are not speaking English they are even on your chat. Eh, they are not speaking English they are on my chat I don't know. Omidokun, I thought we send it to you, we give you. I think for Omidokun now. Pulari. Yes. Is not there? Okay, Omidokun. Should I write for you? Yeah. Bring the phone, let me send it. Gbélé kí àwọn èèyàn pè wọlé. Okay, you copy it and post it. No, I just write it down you're telling me. What about this one? Um, you're replying to something, just press tap of, Tap out of it. Again. What? I don't know what happened. let me answer Omidokun I know Omidokun very well in my chat àwọn tó máa ń wá sórí chat mi èyí tó kù tí n bá fẹ́ ṣe chat ẹ tí n bá ti fẹ́ ṣe ń sìn ẹ màá dá dúró di tabati àkókò àdúrà hmm. Omido. mo fídíò kì yóò dẹ̀ pé mo kọ sílẹ̀ lẹ́ẹ̀kan bó yóò rántí ni. omi dòkun yìí. omi dòkun yìí mo kọ sílẹ̀ one two three four five six seven eight. choices bí gan kò pọ̀ those are the ones you have been choosing for me since. Oh, slow kò yá bí ìtàn i'm waiting for you to tell me if you it's not faster like yesterday yesterday was very fast. yeah that's because i'm picking. i send one now. a yín. hello. yes ma'am. ẹ kálẹ́ mà. ẹ kálẹ́ o ẹ ká sùn. yes ma. à ń dá yín lóhùn mà. yes ma mo rí nọ́mbà yín lórí Facebook wọn ẹ ìgbà tẹ wá rí lórí facebook ńkọ́ ńkọ́. lórí facebook bó. ẹ sọ̀rọ̀ ẹ rí nọ́mbà lórí facebook kí ni pé kí ni wọ́n ń ṣe ń bẹ̀. wọ́n máa ń kóyàn lọ́wọ́ ni. àwọn fa a máa ń fa àwọn tí ebi ń pa tó dẹ̀ jẹ́ bí àwọn fáǹsì wa tó jẹ́ pásítọ̀ àwọn èèyàn wa tó ti máa ń wo ṣáàtì nǹkan tá ń sọ. bẹ́ẹ̀ ma. kí lẹ ti wò nípa ọ̀rọ̀ wa tó ní bẹ́ẹ̀ ma. tọ́wọ́ kan rí bá ọ̀bẹ́tẹ̀ lórí Facebook ni mo dẹ̀ ní kí n try nọ́mbà yẹn. ok ẹ rí wa rí èní nìkan lẹ́sẹ̀ rí. bẹ́ẹ̀ ma. bó lẹ ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ teacher. Eh? Private school teacher. Private school teacher. Ṣé wọn ò sanwó oṣù fún yín ni? Bẹ́ẹ̀ni. Àyẹ̀ ń ṣiṣẹ́ náà wọn ò sanwó kí ló tó ń sanwó. Private school ni so school school wa wọ́n gba gbogbo ẹ̀yìn òṣìṣẹ́ wọ́n kàn ń work and pay. bẹ́ẹ̀. but at least one tẹ̀ ní you know? oṣooṣù náà lè máa gbowó anyway pé eh, tiẹ̀ pè wá rí gan ẹ dẹ̀ ń ṣe fans mi but no problem. báwo ni ìgbà tẹ́ ẹ mọ̀ tó jẹ́ pé ẹ wá ń líìkì kíní yẹn mọ́ra wọn ni ẹ ń líìkì mọ́ra wọn ni olúwa dára sí mi ẹ eh, hold on dábàá lè hold on. hello ma. mo ń gbọ́ ọ dára sí i. ẹ kọ́ ọ̀lẹ́ ma olúwa dára sí mi ló ń sọ̀rọ̀ ma. mo mọ ó yá ẹ kọ fún ní nọ́mbà ẹ fún lákàntẹ fún pm fún. zero one. Hmm, ọ̀tọ̀ ni fóònù dà you are playing with your game. Hello? you don't do that you want to help me you help me you don't you don't play game for the at this moment you know they are giving me trouble why are you playing game why are you playing game you playing game why are you playing game. Why are you playing game? What is the pen? This one? Yes. You don't play game, okay? That is why it's so slow. It's not my fault. I'm waiting. It's your fault. I'm not the one controlling the chat. I'm waiting for you to get me the For many number zero one. Hello. Hello. Six, Zero one. Are you hearing me? Hello. Bank account, Abi. Is Zero one. Yes. Six five. Six five. Hello. Six zero. Six zero. Hello. Eight nine. Eight nine. Hello. Three three. Hello, what's your bank three three, Abi. GT Bank ma. three three ló láàṣẹ three three Abi? bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ma. ṣé kí n pè ẹ pè mi mà. zero one six. yes ma. five six zero. yes ma. eight nine three three. yes ma. kí lorúkọ ẹ̀yẹn náà. GT Bank Obizo Florence ló wà ń O B I Z O R. O B I Z O R. Z O R ẹlòmíì ló ń àtẹ́ǹdì sí yẹn dá lóhùn. ẹ wẹ́ dá lóhùn. thirty thirty okay thirty one hello kí ni mo ṣe mo. hello can you. this one. okay can you say it again. hello. okay tẹ́ẹ̀sì ẹ̀ sí mi torí ariwo yóò jẹ́ kí n gbọ́ you know it's jampa tẹ́ẹ̀sì eh, ok fóònù yìí gan tẹ̀ ti block e. eh, tẹ́ẹ̀sì ẹ̀ sí mi sísìn. can you start again please. kì í start ẹ̀ thirty. yes. thirty one. thirty one. yes thirty eight. hello. thirty eight. yes ma'am. yeah fifteen. fifteen or fifty. Fifteen. One six. Okay, one six. Yes, but Are you? kíni mi wo lẹ ti wò That's all. Hello. Is that all? Hello. Hello. Yes, thirty. Yes. Thirty. 31, yes. 38, yes. 16, yes. 71. All right. What bank? <laughs> What bank? Hello? Hello, what's the bank? As uh, Polaris Bank. What? Hello? Polaris Bank. Polaris. Hello, Polaris Bank. Ẹ Ẹ Polaris. P-O-L-A-R bí Double L-A-R. Your name? Fashetan Folúṣọ̀ṣèyí. Can you please spell that? Fashetan. Yeah, she's not a Yoruba girl. Uh, she cannot spell. Yeah. Mm, yes. Okay. Can you please do it again? F A S E T A N. F A S E T A N. Okay, your Hello? last name. F E Y I. Is that all? Yes. All right. Nigeria, plus 3434. pick it kó fi speaker. hello ẹ kúrò máa o. ẹ mà kúrò hello. ẹ kúrò ẹ kúrò máa o. yes ma. a ètò. yes ọlọ́run á wa o hello ma. anda ilo anda ilo ma anda ilo dá yín ẹ kú ètò ma o. yes sir ẹ kú ètò ma o. yes sir. ọlọ́run ràn yín lọ́wọ́ o. àmín sà. bẹ́ẹ̀ ni sànú àwọn ìlọ́wọ́ sàmì ẹ̀yìn náà o. àmín. a kú òǹgbẹ wa yìí o. yes sir ẹ̀mí ò ṣìkà rẹ̀ ma o. àmín o. láti ìkọ́lé àti ń pè yín ma o. yes sir. hello. à ń dá yín lóhùn sà à ń dá yín lóhùn sà àwọn àwọn náà ń fọ́lọ̀ yín pẹ̀lú prógámù yín ẹ ló sẹ́ ń gbọ́. ẹ kí ti fọ́lọ̀. mo ní náà fọ́lọ̀ yín pẹ̀lú prógámù yín. ok kí fọ́lọ̀ nípa wa. kí yín mà. kí ti fọ́lọ̀ nípa wa. Ah, is like even this one is. mo fọ́lọ̀ yín pa gbogbo bí ọ̀rọ̀ ṣe ń lọ lórí kíní gan tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ yẹn àti yáísá bọ́ọ̀dù gan tẹ́lẹ̀ àti iṣu tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ mo wá lọ́ọ̀sì fóònù mi so mo ṣe gẹ́ẹ̀tì fóònù mi padà ni mo ṣe á pé wá ń ṣe prógámù kan yọ̀rọ̀ lẹ́yìn mo á fi ní kí n pè sórí ètò. okay. hello ma. hello. yes ma hello mo ní kẹ mo ní mo fẹ́ kẹ́ ràn wá lọ́wọ́ ni o lockdown wà lẹ́kọ̀ọ́ àárí àríṣẹ́ṣẹ́ àárí kankan ṣe o àyàwó àtọmọdé wà lé o àárí nǹkan jẹ o. hello ma ẹ send account number yín. okay ma okay ma ẹ ṣé ma god bless you and your family entirely. ẹ ṣé. hello ma. ṣé o ti send ẹ mo ń gbọ́. hello ma. ẹ. hello ajé àwa ló ń sọ̀rọ̀ ma. ẹ à ń gbọ́ yín ẹ send account number yín two zero four. mi ò lè ẹ send ẹ sórí whatsapp ilé. lórí whatsapp. ẹ lórí ilé. ok ma mm. ok ok. Nigeria fi sí speaker. hello ma. ẹ. Eh? hello ma o ẹ kú iṣẹ́ ma o. ẹ. Eh. yes ma. Hmm. ṣó ti send àwọn tí kò tó bá. mo ní fáànì yìí ni mi ò máa wo program yìí dáadáa. mélòó ló ẹ kí lẹ ti wò kí lẹ sọ ẹ sọ nípa program wa àfẹ́kẹ́ hmm. ah. sọ ìtàwọn èèyàn ti sọ tẹ́lẹ̀ tẹ tẹ ìṣẹ̀gbọ́ o. Hmm. Eh, ẹ mo ìgbà tí mo mọ̀ yín ni kéèsì ìsọtítọ́bìrẹ̀ yẹn ìgbà yẹn mo ti mọ̀ yín dáadáa ìgbà yẹn mo dẹ̀ ṣe follow program yẹn àti last year gbàtí jésù program yẹn sọ́tò bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ torí mẹ́mbà sọ́tò bẹ̀rẹ̀ ní àtìgbà yẹn mo ti ń follow yín and I really like your good judgement towards everything mm. because you speak nothing but the truth. Yes. so I said I should say hi. Thank you very much, Michael Shema. Yes, keep God. I mean, let the glory be to God. Ṣé ẹ̀yin ṣé ẹ ní ìdí oúnjẹ kékeré cause a little fún Ah, mọ́mí mo ní ìdò. Bó lẹ ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ. Ọmọ tó wà kọ́ńdọ̀. Kí ni mo ti ń ṣiṣẹ́ Heritage Bank bọ̀ wọ́n lé gbogbo àwọn kúrò níbẹ̀. Nígbà wo nìyẹn? That was um, two years ago. Ah. àwọn tó bá ti ṣiṣẹ́ ní pólásì tó ṣiṣẹ́ ní tó ṣiṣẹ́ ní oil company yẹn wọn ò lè manage owó tá a fẹ́ fún yàn owó kéka kan fún wọn ah, àwọn tí òòrùn jẹjẹ lọ fún. <laughs> ní corona period yìí màá manage wọn. ó yá account number orúkọ yín kan. precious ọmọlára lórúkọ mi mà. wàá kàn máa kọ sórí fóònù direct ni yes precious ọmọlára. Mm -hmm yes my account number me. ọmọlára you know ọmọlára Omo is m o m o o m o m o sorry mo ní oh <laughs> good. <laughs> oh god o m o l a r a Omolara. Omolara, kí lè account number. precious ọmọlára fọyín lórúkọ mi mà. ó account number. yes zero one one one. ó ní àwọn mẹ́rin kan fúnra mi tí mo fẹ́ ṣe nísìnyí personality tí mo ti ṣe. one one ẹ sọ̀rọ̀ ẹ sọ. zero one one one. zero one one one seven three three. that's one one yẹn máa jẹ́ triple one àbí. bẹ́ẹ̀ ni màá mẹ́ta yẹn sọ. seven three three. seven kini. seven three three. seven three three. Mm-hmm. six seven eight. six seven eight. ṣó pé ṣe one two three. ó pé mà. nine eléyìí kò pé. zero one one one seven three three. okay bank wo. six seven eight gtb Nima. all right ẹ ṣe. yes ma ẹ ṣe máa o. all right. Mm. ké o ẹ ṣe máa. Hmm. ẹ kọ́ tẹ̀ ń bẹ̀ yẹn àti ń gbé tẹlómi. yes yes. Hmm. jẹ́ ń wò yẹn jẹ́ ìwé fóònù yẹn. ó ń bọ̀. hello. Hmm? no problem. ìrújú ọmọ rẹ o tí ì kọ́ tán láti nǹkan ó tún ti ń pè padà ṣé kí a kò ṣe tó bá èyí tí mo ṣe ó mọ̀ pé lẹ́yìn ìgbà tèmi máa ṣe ń mo send eight immediately. that's because you are sending them i'm waiting for you. I send it immediately. Tani. Mm-hmm. Precious precious. jẹ́ ń bá ẹni yẹn sọ̀rọ̀. kí ló ṣẹlẹ̀. Hello. Hmm? à ń gbọ́ yín. ẹ̀lọ́ ẹ kúrò lẹ́rù. ẹ kúrò lẹ́sà. ní àròdè lè wà ní ẹ̀pẹ̀tẹ̀ ládá. torí àwọn mẹ̀kúnnù gbàgbà fún un. àmín. gbogbo tẹ bá dá wọlé gbogbo àṣeyọrí lè máa ṣe o. àmín àwọn tí ó bá tún. Hmm. mo gbọ́ yín sà pẹ̀lú àwọn orí àwọn mẹ̀kúnnù máa jà fún un gbogbo tẹ bá dáwọ́ lé lórí àṣeyọrí lè máa ṣe akọ́lípa alótẹ̀sí fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. àwọn tí òrò oúnjẹ jẹ tó nídìí oúnjẹ là ń sọ fún pé kí wọ́n lè jẹun. ẹ bẹ́ẹ̀ ni òun náà ni àwa náà nídìí oúnjẹ ni gbogbo tó bá wọn yọ ìdí nàìjíríà sọmọ àfún wa ìlú làwọn àrí ìkàtà ẹ sẹ́ndì account ẹ sẹ́ndì account number ẹ whatsapp mi kẹ́ sẹ́ndì account number yín lórí ẹ̀ ká sẹ́ndì nǹkan sí mi. tẹ bá ẹ ní whatsapp lórí fóònù yín ni. ẹ sẹ́ndì ẹ̀ sórí whatsapp ó máa yẹn máa yí sí torí àwọn kan tí àkọsílẹ̀ ń sìn wọ́n lè ní gbàǹkan dín nǹkan kan dín kẹ́ ẹ wo dáadáa kẹ́ ẹ má jẹ́ ó ṣe mistake. hello hello hello. hello kò gbé. a gbé kò gbé báwo. hello ma. hello ma. à ń dá wọn láàgbé. ok màá bọ́ ní kíkíyín ni màá kú iṣẹ́ ọkùnrin náwó ilé tẹ̀ iná ọlọ́run á fọ̀pọ̀lọpọ̀ rọ́pò ẹ o. ẹ ṣe máa yes wàá jọ màmú kan fẹ́ sọ fún yín pé tó bá tún ní mẹ́tọ̀dì ní ìtẹ́tù lè lò torí àwọn míì bẹ́ẹ̀ yẹn wọ́n lè gbà lẹ́ẹ̀mejì àwọn míì wọ́n lè fa káàntì ẹlòmíì máa gbà. ẹlòmíì lè máa fa káàntì ẹlòmíì gbà ok that's another thing ẹ àtàbá ti fẹ́ ṣe é sìn a máa ṣe ní nísìn mo ṣe ní public tí bá ti fẹ́ ṣe é sìn máa fi ṣe prayer mi ò ní ṣe mọ́lẹ̀ ní ó lè jẹ́ tó bá kù máa fẹ́ ṣe máa ṣe lọ́la tá a bá ti fẹ́ máa ṣe. ẹ ṣé nípa ti bàbá sọ títóbi rẹ̀ ẹ ṣé o. yes ma. ẹ ṣé o ẹ ti wá lẹ́yìn ọlọ́run àti yín lẹ́yìn o. Olo uh, is, working ọlọ́run máa gbàkóso. ọlọ́run máa gbẹ̀ràn lọ́wọ́ dìde fún ìdílé yín lórúkọ Jésù. àmín ma. yes ma ẹ ṣé ma. ọgbọ̀n ẹ sẹ́ẹ̀dì but nọ́mbà ìlú wo lẹ wà yìí ìlú wo lélẹ́yìí. ìlú wo lè wà yìí American number rè. Yes. those of you pockets those of you some people are wọ́n send message mi lórí WhatsApp wípé they receive write it under the chat that you receive it don't inbox me because when you receive now I'm going to block you I'm sorry for that when you talk to me on WhatsApp because if I should leave it my WhatsApp will be uh, my phone will be spoiled because <laughs> uh, mo ti ní like two thousand or three thousand WhatsApp àwọn lórí fóònù ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí hmm, connecting. jésù tó fún mi you are tired but àti ṣetán náà just help me God will help you you know I know I'm more inconvenient but at the same time tó bá ti ṣe dáadáa goodness will come back to you okay. how do you want me to be doing it should I, should I be selecting or should I be waiting for you to call it out for me. ma. how should I can I be selecting it nǹkan tó ti ṣẹlẹ̀ ń sìn tí bá ti fẹ́ ṣe ti another one yẹn léyìí náà máa lo fóònù board máa lò wọ́n máa send ẹ̀ sí orí whatsapp nọ́mbà ẹ̀ ni máa fi sí tí bá dẹ̀ ti ń ṣe màá máa ẹ̀mẹ́ ẹ̀ mà. àwọn kan tó jẹ́ personal kìíní yẹn I will do some from my account tí bá ṣe tán àwọn yẹn mi ò dá wọn lóhùn sìn because they want to do the, those one for outside people. Hmm? Have you received yours? You press love now. Have you received yours? Please let me know. ṣé ẹ ti rí gbà. ẹ má bínú block yín lórí facebook eh, whatsapp ẹ má bínú o because whatsapp yẹn tí ẹ bá tá a bá fi sílẹ̀ bẹ́ẹ̀ yẹn whatsapp mi ó máa bàjẹ́ ó ti pọ̀ jù and i won't be able to get to ṣó ti yé yín mi bá kàn delete ọ̀dọ̀ ẹ̀yin máa ń share ẹ má worry mo lè má delete ẹ̀yin bọ̀ mo kàn fẹ́ confirm ẹ ṣe so mi ẹni tó bá ti gbà ẹ má inbox mi ẹ sọ sórí facebook ni ẹ má bá fóònù mi jẹ́ ṣé fans lẹ jẹ́ fún wa ẹ káàsán. ṣé fans wà lẹ jẹ́. kí lẹ ti wò kí lẹ ti wò kí lẹ ti wò of recent. ọ̀rọ̀ pé kan níbọ̀dì ìgbà tó ń sọ pé wọ́n fẹ́ fún wọn lónà ẹ̀ máa pe kí ni fídíò tẹ wò kí lẹ gbọ́ kí lẹ sọ nípa àwọn àwọn tí òòrò ń jẹjẹ èní la sọ èní la ṣẹ̀ṣẹ̀ sọ ṣé yẹn nìkan náà lẹ ti wò rí nípa wa. ló àyàn ní kọ́kọ́ níbi ìlà níbi ìlú angela ti gbogbo àwọn mc gbogbo àṣìlọ. pẹ̀lú mà. à ń gbọ́ yín. pẹ̀lú mà. Ah, my dear sister, brother, I can't check your comment for God's sake eh, I can't even check it mi ò tiẹ̀ tí ì rí irú kọ́mẹ̀tì irú kọ́mẹ̀tì eléyìí tí mo rí yìí léni mi ò tí ì rí lọ́jọ́ tí mo ti ń rìn. Adépéjú okay send your account number send your account number Adepeju. Adepeju. Adépéjú Akínpẹ̀lú send your account number now I said it now that you send it I know you are my baby you are my one of my girl uh, in the morning you always come send it send it ẹ eh, nísìnyí ó dà pé ti fẹ́ ẹ send mo ti fẹ́ sùn mi mo fẹ́ máa lọ máa padà wá ní àárọ̀ ní kọlọ ń ṣọwájú tí Ọlọ́run bá sọ pé kí n padà wá lẹni. Ah, you send account number tó send yìí kò sórúkọ ń bẹ́ẹ̀ kò dẹ̀ sí nọ́mbà ń kò sí nọ́mbà ń bẹ̀ àti ó kọ nọ́mbà sí bá mi sọ̀rọ̀ ó ní inbox mi I think you are my friend on Facebook. thank you very much for today we are still going to pick some people don't worry if i don't pick you right now tó bá ti receive you are see I am very sure a lot of people also will be coming under my shine to pick your number they are going to put money for you so ẹni tó bá lówó lọ́wọ́ tó lóúnjẹ má ṣe o má gbà o ẹ̀ẹ́ torí àwọn tí ò níyẹn ẹ má de ẹ má sọ̀rọ̀ ayé oníbàárà o because anointing kan wà tó jẹ́ pé tó ní nǹkan tó kàn wípé jẹ́ àkànlọ́ gbà á kò sí nǹkan kan tó fẹ́ ṣe ọ̀dẹ ni so má ṣe bẹ́ẹ̀ o tó o bá ti mọ̀ pé tó bá lóúnjẹ nílé má gbàjọ mo bẹ̀ nítorí ọlọ́run tó bá lóúnjẹ má gbàjọ torí ọlọ́run ìwọ send your kidney I know you are my fan since last year. I say send your account number, full details. You are just sending ní kelekele. You send only your me. O send the account number nìkan. O kọ orúkọ sí. O kọ a báǹkì tó ń lò sí. Ọba wo la máa ṣe ṣe? Mo rí ẹ̀ náà, mo dárúkọ ẹ pé you should send it. Ṣebí mo tún pè pé kò send ẹ̀. Say you are mine. o ẹni tí ò ní la fẹ́ fún o tí wọn ò ní mìsọ̀ láti jẹun là ń fún báyìí o bye bye for now thank you.